على رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه ومن سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا بجاه ذاتك المقدسة اللهم آمين رب اشرح صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من آل هارون أخي اشدد لي أجري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا adúpẹ́ fún ọlọ́lẹ̀ àti àdẹ́dùwà Muhammad àtọrọ ìjẹ́ ìjẹ́ fún un àti fún gbogbo àwọn sàhábà rẹ̀ tí wọ́n kún lápá tí wọ́n tì lẹ́yìn tí wọ́n dúró tì í nínú òjò nínú oòrùn nínú ooru nínú ọ̀dá àti nínú ọ̀pọ̀ wọn ò yẹ wọn ò kú pẹ̀lú àníbi ìfọwọ́ àwọn àìrò ọ̀sẹ̀là títí tí ìsìláàmù náà fi débi tó dé tó tó fi wá lórí ọ̀rọ̀ bàbá wa tó fi lórí àwọn afáàfáà wa tó fi wá kàwọn afáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ mọ́kàdú àánú rẹ̀ kúrò lórí àwọn àbá àti wa náà bá a fi sọ lánàá àwọn náà ni wọ́n sọ wá dé èèyàn àwọn náà náà sọ wá dé tó ṣe é tó tó tó tí wọ́n máa ń pè é dá sọ̀rọ̀ ọlọ́run àtìlé àtọ̀nà tí wọ́n náà ọlọ́run mọ́jọ ọba jẹ́ o gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin náà adúpẹ́ fún ọlọ́run ọba tó ṣamọ̀nà wa ọba tó tó ọ̀rọ̀ wa tó tó owó ti fẹ́ tó wá ṣe déédéé oríire tiwa náà àti pẹ̀lú ọlọ́run ọlọ́run mọ́ ti kí alámọ̀lẹ́ nìkọ̀ọ̀kan ọ́ lójú oṣù kọ̀mọ̀dánà ti ń lọ bí ti ṣe ń lọ yìí ọlọ́run abẹ nínú àánú rẹ̀ dákun ìgbà tí ò bá jálẹ̀ ṣe wálé ní àforíjì ṣe wálé ní tí ọlọ́run ti gbàdúrà rẹ̀ gbogbo ìràkúta wa wàhálà wa lọ́sàn níbi tí a bá ọ̀rọ̀ títí lánàá ìbẹ̀ náà láti gbé ìyẹn nínú súrọ́tò òòtù àyà ọgọ́ta insha allah àyà ọgọ́ta àyà ọgọ́ta lè kàn ìbẹ̀ láti bẹ̀rẹ̀ nìyí. Nàám. وإذا تقول أمر صالح صالحا صالحا وَإِذَا ثمود أخاهم ظالما قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشاكم من الأرض وأعمركم فيها يا فأعمركم فيها واستكبروا ثم توبوا Al-Qur'an al-Karim gẹ́gẹ́ bí a ti ṣe sọ fún wa wípé Al-Qur'an tíra tolúwaṣọ́rá àní Muhammad sallallahu alayhi wa sallam a'azam wa akbar mọ̀já ajáyì òun náà ló tóbi jù nínú tí ń jẹ́ iṣẹ́ ìyanu táà kí fún òjíṣẹ́ kọ̀ọ̀kan torí bí Al-Qur'an Karim la yahluqu ala kẹsìrà sọ̀rọ̀ tì bí gbogbo ayé bá ń kà á tí Haúsá ń kà á tí Yorùbá ń kà á tí Lárúbáwá ń kà á tiẹ̀ kò sígbà kan tí máa kí létí kò sígbà kan tí wọ́n mọ ka Qur'an kò sí èdè kan àbí ahọ́n kan tí wọ́n mọ fi pe Al-Qur'an tí ó wà sí olùwádà àwọn Al-Qur'an yìí gbogbo àwọn mùjíìlà mùjíìlà tá a ti fún àwọn ànábì tó kọjá gbogbo ẹ̀ ló ti bá wọn lọ àmọ́ Al-Qur'an mùjíìlà tó ń khálídà òun náà ni mùjíìlà láéláé tó já sí wípé gbogbo ìgbà tí yín bá ń dé Al-Qur'an yóò sì máa ṣe déédéé ìgbà náà. gbogbo ọ̀rọ̀ tálù kùránì bá wo máa sọ yóò sì máa ṣe déédéé ìgbà tí à bá ń kà á ta ń sí. ọ̀rọ̀ àwọn ìtàn àwọn ẹni ọlọ́run tí a ti ń bá bọ̀ ìdọ̀tàn wà ìdọ̀tàn kò sí nítorí wàá fi pa ìtàn fún ànábì láti lè bá a jẹ́ àríkọ́gbọ́n fáwa kọ́rọ̀ ọwọ́ má bàa já sírú bí tọ́rọ̀ tàwọn tàná yẹn já sí lólúwa fi ń pìtàn fún ànábì pẹ̀tọ̀ ìwọ náà wo ohun tó ṣẹlẹ̀ sí noah àtàwọn èèyàn rẹ̀ ohun tó ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n kọ̀ tí wọ́n gbọ́ sí noah tọ́rọ̀ wọn já sí pa wọn ohun tó ṣẹlẹ̀ sí àwọn ọ̀jọ̀ húdù àwọn ádì tọ́rọ̀ wọn já pa wọn wá ohun tó tó ṣẹlẹ̀ sí àwọn ìran samud èyí tá a fẹ́ máa kà lónìí. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اذكروا ما لكم من إله غيره وأنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي بصريكم مبين lóyá sàmúdà aránṣẹ́ sáwọn ìran sàmúd wàhálà sàmúdà aránṣẹ́ sáwọn ìran sàmúdà àwọn ìran sàmúd yìí ìran kan ni wọ́n múlẹ̀bínà yẹ́dìkùnúnà màdáínà lẹ́hájà bẹ́yìnà tàbúkì wàlmàdínà àwọn ìran yìí àárín àpáta lọ́lọ́run ṣe ìlú wọn nínú àpáta nílùú tiwọn àwọn ò rí ààyè gbé orí ilẹ̀ pẹrẹsẹ àwọn ò rí ààyè gbé orí yanrìn inú àpáta inú àpáta ibẹ̀ náà ni wọ́n kọ́lé sí olúwa ní aránṣẹ́ sí àwọn ọ̀ràn yìí wàhálà sàmúdà àkọ́hún sọ̀ọ̀lì àmì. àárán ọmọ ìyá wọn torúkọ rẹ̀ ń jẹ́ sálẹ̀ òun la rán sí ìran sàmúnù ya qawmi u'budullaha ìntòun náà sọ fún wọn jọ́nà tó dé ní wípé ọ̀rọ̀ táwọn ọrọ sí Hud tó sọ fún ìjọ tá a rán sí ìní náà fún àwọn àjọ tá a rán náà gbólóhùn tó fi bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ òun yìí tàn náà náà ni ànábì sáré ní fi ń sọ̀rọ̀ fún àwọn èèyàn tiẹ̀ kí ni wí. Ìyáwó mi gbòòrò wọ́ àwọn mi ìlà ìlà ìlà ìlú yàtọ̀ omi ó lẹ́yìn èèyàn ní ìbùdó lọ́hà ẹ̀sìn ọlọ́run aláà ẹ̀rìbùdù lọ́ọ̀hà ẹ̀sìn ọlọ́run yín gbólóhùn àlọ́ọ̀hù èdè lárúbáwá ni kí ó tó di wípé àkùránì dé àwọn tí ń lo èdè yìí tí wọ́n bá pe àlùtún bá pe ọlọ́run aláàánú torí wípé èdè wọn la fi sọ àkùránì kalẹ̀ tí ń túmọ̀ sí pé tí wọ́n ń pe ọlọ́run kálukú rání ohun tó dé iná ni Allah àwọn èdè tí anábì Isa fi ń pe Allahu ní títí ẹ̀ ó èdè tí anábì Musa àwọn ìran rẹ̀ fi ń pe Allahu ní tiwọn ó èyí tí anábì Ibrahim tí ń fi ń pe ọlọ́run ní títí ẹ̀ ó so ìbùdùlọ́à bẹ́ẹ̀ nìkan bá dé lónìí tí n bá ń sọ fún wa wípé kí ni ń jẹ́ ọlọ́run instead tó fi pe ọlọ́run sọ pé àlá ẹ sọ fún un wípé sí èdè bàbá rẹ̀ ní èdè àlá èdè ta ni nínú àwọn tá a jókòó yìí ni èdè rẹ̀ ń pe ọlọ́run ní àlá so ẹ má jà á ju ẹ má jẹ́ kí a fúnra wa. ẹ mọ̀jà kọjá lẹ̀ ẹ mọ̀jà lè mọ́ra wa ẹ̀sìn Islam ẹ̀sìn ọ̀hún ni gbogbo wa la lórúkọ tá a fi ń pe ọlọ́run tó já sí pé tá a bá ti pè báyìí kò sẹ́lòmíì tí a ronú rẹ̀ kàn tó kọjá ọlọ́run tó kẹ́nìkan wá gbé dèdé lónìí kó máa sọ fún wa wípé Allah yẹn ń lè èdè tó kúndùn tá a lè fi pe ọlọ́run tí òfin túmọ̀ sí ọlọ́run. ìmẹ́wàá sọ àwọn àbílẹ̀ rẹ̀ wípé ọ̀dà o ṣé lè lárúbáwá ni Ibrahim tó fi pe ọlọ́run nígbà tí alukurani ń sọ pé ní ìwà ibi yẹrfa Ibrahim alqawaida min albayti so àti Ismail tí alukurani rí fa àti pé tí Ibrahim àti Ismail. ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا ربنا هنا èdè lárúbáwá ni ṣé èdè lárúbáwá ni Ibrahim fọ̀ lọ́jọ́ náà lọ́rùn oyinwa jáde sáká pé kì í ṣe lárúbáwá lọ́fọ̀ èdè kúkútí èdè ló fi pe Ọlọ́run kì í ṣe èdè rìlíìsì tẹ̀yìn fún wa pẹ̀lú èdè tó fẹ́ fi bá wa sọ̀rọ̀ tó fẹ́ fi rán ànábì sí wa èdè ànábì tó fẹ́ rán sí wa ní fi ń bá ànábì sọ̀rọ̀ so òun ló dé kọjá sí pé ní ihun tí Ibrahim ń wí wọ́n fi ń gbé e sí èdè lárúbáwá kó lè bá a já sí pé ẹni tí ó jẹ́ èdè ẹni tí ó jíṣẹ́ yẹn fún wa ẹlẹ́dè lárúbáwá ni so Allahu kì í sòun ni ànábì Ìsá fi pe Ọlọ́run níjọ́ tí ilẹ̀ fẹ́ ká Ìsá mú níjọ́ tí ilẹ̀ ẹ̀ṣẹ́ mú tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ gbá yíṣà níbi yíṣà níjọ́ tó fẹ́ gbá mú tí wọ́n wọlé lọ bá ìjọ náà lọ́rùn kì í ṣe Allah ló pè é. kíní kan ẹ̀lò sàbàkítánì àbíwọ̀n ló ṣe wọ́n pè é. èlọ́yìn sàbàkítánì èlọ́yìn sàbàkítánì hàdà gbólóhùn tó lóun dọ́yẹ èdè tí wọ́n nu. tó káwá ní èlọ́yìn kì í ṣe orúkọ ọlọ́run kí ló kàn wá èdè tó fi ń pe ọlọ́run so táwọn náà ó pe ọlọ́run ní ọlọ́run kí lárúbọ wọn sọ pé ní ilá eléyìí ṣe orúkọ ọlọ́run àwọn ọmọ ìwọ́n gbọ́ èdè bàbá wa ni kéde bàbá ti dẹ̀wọ́ tó dọ́dọ̀ tiwa èdè wo làwọn ń lò so ní kúkúrú èdè ni wípé ẹ má jẹ́ akọjá àlà ẹ má jẹ́ fi ẹ̀yìn ròrí ìròrí wa àbí ròrí àwọn kan ẹ má gbà wọlé kẹ́tẹ̀lé gba ìròrí ìròrí kí òrí ẹ̀jẹ̀ wò kí ìsìláàmù wí nípa rẹ̀ olúwa ní ará ànábì sálẹ̀ sí àwọn ìran samud nígbà tó dọ́dọ̀ wọn ó ní àká omi gbogbo lọ́ọ̀ha ẹ̀sìn ọlọ́run sáàlì ìṣẹ́lárọ́wá ó ní ètò ìsọ̀rọ̀ ọjọ́ ọlọ́run èdè tó lu afúnrí yìí ti iṣẹ́ tó fún ní yìí mẹ́tẹ̀ẹ̀jì yẹn fún ànábì tí fún ní yìí ti fún ànábì ilé ìtàn gbọ́ ní jẹ́ tọ́ máa làkún mi nílé àhìnkọ́ yẹ̀rù. ó ní tí ẹ sì ní ìtumọ̀ aláàbò kẹ́rìmà aláà látara ìlàhù ni ìlàhù yá ní àlùmọ̀àbòrò ẹni tá a sìn là ń pè ní ìlàhù. so ànábì sallallahu alaihi nígbà tó já sí pé àwọn lárúbáwá àwọn ń pe òrìṣà wọn ní àlẹ́hà wọ́n ń pe ọlọ́run ní ìlà ọ̀dà ẹsẹ̀ kan sọ́ di Allahu so Allahu yìí òun náà ni ìtumọ̀ rẹ̀ ní al-ma'budu bihaqqin ẹni tó já sí pé òun ní ìjọsìn yìí tọ́ sí la rabba siwa tí kò sí ẹlòmíì tá a gbọ́dọ̀ máa ṣèjọsìn fún kí ni ń jẹ́jọsìn ìjọsìn kò mọ lórí ìrun kíkí lásán ìjọsìn kò mọ lórí ààwẹ̀ gbígbà lásán ìjọsìn kò mọ lórí à ń lọ mọ́kà à ń yọ zàká lásán ìbáàdà kúlù máa yuhibbu Allahu wa yarda minal aqwal wal af'al gbogbo ń tà wí lẹ́nu wa yìí àbí ń tá a ṣe níṣe sí tínú ọlọ́run ó dùn sí níjẹ́ ìbàdàn so ajá sí pé bó bá já sí pé inú ilé náà lọ́ba jókòó sí àbí wọn náà lọ́ jókòó fún ara rẹ lọ́wọ́ ń sọ ọ̀gbẹ́dẹ̀ lárúbáwá ọ̀gbọ́ ọlọ́run àwọn jókòó fún mi ọlọ́run orí èmi ìdáná ìṣẹ̀lẹ̀ tuntun yẹn ọlọ́run yọ̀ọ́ sí mi. ata ìyànnì ọ̀hún sí lọ́nà nù dèdè tí ó kàn fẹ́ tá a fẹ́ náà ní pé kó jásí pé èdè alukur'an gbìyànjú láti mọ̀ láti súnmọ́dé yẹn láti fi bẹ ọlọ́run torí pé nínú gbólóhùn èdè tó dáa jù láyé tí ń bẹ lórí àwọn ọmọ ẹ̀dẹ́ nìyàn iná ní lọ́ba àfihàn. adájọ́ rẹ̀ ó ní ibùdó wàhà rọ́bàkùn ẹ̀sìn ọlọ́run ọba yín máa lákùnmí ní ilé ààhìn rẹ̀ rò kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí kọjá ẹ̀ torí wípé wà àyíṣà àkùn ádìhì jùmùlà jùmùlà tó ta àyè ìdí tá a fi ní kójá sí pé òun lẹ̀ ń sìn ní wà àyíṣà àkùn òun lọ́ba tó dá yín minal ardi ọ̀dá yín láti inú lẹ́lẹ̀ olúwa gbólóhùn ìjọ tó gbogbo yín tẹ̀ ń jẹ́ ènìyàn olúwa dá yín látara lẹ́lẹ̀ wàlhálì ádámà ńlọlọ́run dá ọlọ́run ádámù nìkan lọ́lọ́run dá látara yẹ̀pẹ̀ ṣùgbọ́n ọlá pé òun náà nìpìlẹ̀ gbogbo wa pátápátá ara rẹ̀ láti jáde omi kan tó jáde lára rẹ̀ sára ìyàwó rẹ̀ òun ló papọ̀ mọ́ omi tó wà lára ìyàwó rẹ̀ tó di ọmọ omi yẹn náà ni wọ́n ń ṣe kí ni òun náà ni ní ń jáde láti ìbàdí bàbá sọ́mọ láti ìbàdí bàbá sọ́mọ láti igbá àyà ìyá sọ́mọ láti igbá àyà ìyá sí igbá àyà ọmọ àwọn méjèèjì yìí òun ní papọ̀ tí ọmọ fi ń jáde lára àwọn òbí ni méjèèjì ṣùgbọ́n ìpìlẹ̀ gbogbo rẹ̀ látara yẹ̀pẹ̀ ní olúwa ní wàhálà ìṣẹ́ àkúnmínà àgbà ohun tẹ́ẹ̀sì sí tá a ti gbọ́dọ̀ sin ọlọ́run nínú kò ló dá wa látara yẹ̀pẹ̀ yìí wata fìhà ó sì ṣe kí ni ìtàmárakùn fìhà ó sì ní kẹ́ máa gbé orí ilẹ̀ ó fún yín láǹfààní àti máa lo ilẹ̀ yẹn ó ṣe ilẹ̀ yẹn ní nǹkan èèlò tẹ́ ẹ máa rí anabi Hudu ṣe sọ lánàá summa túbù ilé àforíjì ìtọrọ àforíjì ó yàtọ̀ sí tọ́wà ẹ̀dá kò mẹ́ iná rọ́bì ọlọ́wọ́ bá mi tọ́já mi kí ń bọ́ mi kọ̀rí ìbùn ó súnmọ́ mùdíìbùn kí ń sì máa jẹun tó bá pè é lóhùn àǹfààní gbólóhùn yìí ni wípé ìwọ náà mọ́jà kan mùnà mọ́ lù sí rẹ nínú ọlọ́run ọba rẹ torí pé ìbùn ó súnmọ́ ọdún rẹ lọ mùjí ìbùn ń tọ́ ọ sí ń béèrè lọ́wọ́ ẹ̀ kí gbọ́ kò dí ìsì tó bá pè é lóhùn فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني ó ní tí wọ́n bá bi ọ́ léèrè nípa mi sọ fún wọn wípé mo súnmọ́ wọn ju ká sọ wọn lọ bẹ́ẹ̀ sì ni òjì ibùdá ọ̀tà dá ìdàdà àrùn nígbàkigbà tólùpèpè kan bá ń pè mí tí máa ń rawọ́ ra tẹ̀ sí mi máa máa dá lóhùn. أن يستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. Dédé ntí mo kàn ń bùkátà lára rẹ̀ kọ̀ǹdíṣàn tó lè mú mi tètè gbàdúrà rẹ̀ òun náà ní ti falẹ̀ yẹ̀sẹ̀dí búùlì káwọn náà ó kọ́kọ́ dé mi tí mo dá wọn tí mo dá mi lóhùn tí wọn ó ṣe tèmi tẹ́ ẹ bá ti ṣe tọ́ tá a bá ti ṣe tá a bá nígbàgbọ́ sọ́lọ́run ọlọ́run ó gbọ́ tiwa yóò gbọ́ pé wa. ajá sí wípé kọ́lọ́run tó lè dáhùn fẹ́dà kọ́lọ́run tó lè jẹ́ pé ẹ̀dá ẹ̀dá ńlá ti kọ́kọ́ nígbàgbọ́ tó pé nínú olúwa ọba rẹ̀ lẹ́yìn ìgbàgbọ́ òun náà wà jùpájù sàyẹ́lẹ̀ yóò gbà pé rí ẹ̀ ní ìkẹ́kọ̀ọ́ òun lè tẹ̀ lẹ́yìn tọ́lọ́run bá bá fẹ́ pẹ̀lú rẹ̀ ìtumọ̀ eléyìí ni wípé kọ̀rí ìbùn mùjì ìbùn gbígbàdúrà kò sẹ́ni tọ́lọ̀ wọn lè gbàdúrà ẹ̀ kò sí ẹnìkan tọ́lọ̀ wọn lè gbàdúrà ẹ̀ kò sẹ̀sẹ̀ dìgbà tó ọba tó délé bàbá kan kò sẹ̀sẹ̀ dìgbà tó ọba tó délé ìyá kan kò sẹ̀sẹ̀ dìgbà tó ọba tó délé ẹnìkan ìwọ náà lè bẹ ọlọ́wọ́ bá fún ara rẹ̀ dàrẹ́ tó ti dà lóhùn ẹnu kíní kan lọ́run fẹ́ lọ́dọ̀ rẹ̀ kíní fẹ́ alìtìjàbà ìwọ náà kọ́kọ́ dá lóhùn wàlì ìmánu bì gbàgbọ́ nígbàgbọ́ sí kọ́ ọ ti dí àtẹ rẹ̀ kọ́ ọkọ̀ òfin ẹ̀ mọ́ kọ́ ló yà sọlẹ̀. ọ̀rọ̀ ìyá sọ àṣùkọ́ ni mo ń tàbí náà wà قبل هذا أتي هذا أن نعبد أن نعبدها بعدا يعبد إنا ya خلق مما تدعونا إليه مريب قالوا يا صالح yìí tó ṣe wáàsí fáwọn èèyàn rẹ̀ tó pè wọ́n pé kí wọ́n ó ti ọlọ́run ọba ọba tó dá wọn èsì táwọn náà ó fọ̀ fún un náà ní pé ya sá rẹ̀. ìwọ sáyíù ọ̀dùnkún tàfíìnà mẹ́rìndù wọn èèyàn pàtàkì láti ń fò lójú pàtàkì láti ń wò ọ́ ojú èèyàn rẹ̀ láti ń wò ọ́ ojú ọmọlúàbí láti ń wò ọ́ àti ń rò pé bóyá wọn láti ṣe lídà táwọn tẹ̀lé àti wò wípé wọn láti ṣe ọba táwọn tẹ̀lé àti wò wípé wọn lọ́jà láṣẹ ọ̀dùnkúntà fi iná mọ̀rìjú wà àti ń wù ọ́ bí ẹni sáàsì ṣaṣáájú láàrin wa. kókó ti kọ́ wíwí kúwì tó wọn wí lẹ́nu yìí èwo wá ní ìwí kúwì rẹ̀ dàrọ̀ ìdá tó wọn wí ní ọlọ́run lọ́dà yín ọlọ́run ni ẹ máa sìn àwọn àti sáwọn bá ń la bàbá wọn ń sìn ìyá wọn àfi ilẹ̀ atanihana atanihana àtẹ̀yìnàna àyìnà àbúdà máa ń yá àgbọ́n yá àbúdù àbàhùnà ṣé ntọ́fẹ́ máa sọ fún wa ni pé ntí àwọn baba ńlá baba wa ń sìn tá a bá wọn lórí ẹ̀ ẹ̀sìn tí wọ́n ń sìn eégún tí wọ́n ń gbé òòtà tí wọ́n ń bọ ìlànà tí wọ́n ń tọ̀ tí wọ́n fi ń jìjọsìn nínú ọ̀lọ́fẹ́ yíwa kó oúnjẹ pé káwọn ó kú òní إننا لفي ميثاق مما تدعونا إليه èyí tó ń pè wá sí yóò dájú ń àwọn òrùkọ́ náà ní fún wa àwọn òrò yìí pé òjíṣẹ́ ọlọ́run ni wọ́n gan àrùkọ́ lọ́run kankan ránṣẹ́ iyèméjì ìyànà à ń dá òtún sọ̀rọ̀ rẹ kó wọ́n jẹ́ pé nǹkan mìíràn ti kọlù ọ́ bí wọ́n ṣe máa sọ fún ànábì ọlọ́run wọ́n sọ fẹ́ẹ̀ fún noah innaka la majnun wọ́n sọ bẹ́ẹ̀ fún anabi hudu kọ́dí saraka báàbù ali atina bisuyi bóyá nǹkan ti fi yí nǹkan ti kọlu ọpọlọ rẹ gbẹ́lọ̀hùn nǹkan yìí náà ni wọ́n tún rí fún anabi sálíò nísìnyí wípé iná náà fi láti ṣàkíní ó dàbí pé à ń ṣe é lẹ́yìn. ìṣàkíní máa ń dáhùn náà ilé ìní kọ́ à ń ṣe yèé méjì ọ̀rọ̀ rẹ ò dá lójú ọ̀rọ̀ rẹ ń fín mú ń fín ani mú. Naam. Ọ̀la òyìn àwọn ìtúsí tòun tó aláwẹ̀ yìí láti ṣe ọkọ̀ bí wọ́n á tà ní ìlú ọ̀pọ̀tàn bàbá ìyàwó tó ní. فمن ينصرني من الله إن عصيته وما تزيدون لي غير تحقيق a sọ̀rọ̀ ọkọ̀ ojú sọ̀rọ̀ èèyàn rẹ̀ padà pé ya káwọ̀ ṣe ọ̀ká mọ̀ lórí ọlọ́ olúwa bí ibi ìdá àwọn ẹ̀dá kan ó dá ìwà kan wọn kí ni wà náà ìwà àánú àti sùúrù àánú ni pé máa fojú gbogbogbò ń wọn sí tí wọn ò ní í fẹ́ kí bàbá yìí fẹ́ kọ́ mọ kí ìbànújẹ́ ó bọ́ mọ bàbá kì í fẹ́ kọ́ mọ rẹ̀ orí wàhálà bàbá kan gidi kì í fẹ́ kí dààmú àti fìtínà kó bọ́ mọ rẹ̀ bẹ́ẹ̀ irú wà bẹ́ẹ̀ lọ́lọ́run gbé sí ẹ̀mí àwọn ànábì ọlọ́run gbogbo ẹni yòówù tí a bá rán wọn sí ẹ̀mí tí ń bẹ lẹ́mí wọn sáwọn èèyàn wọn nìyẹn wọn àmọ́ á sọ̀rọ̀ fún wọn tàánú tàánú gbogbo gbólóhùn tó kù ó lè le gbogbo èdè tó burú gbogbo ntí ọ̀dà lọ́rọ̀ tó wú olè mọ́ jáde lẹ́nu wọn sí àwọn wọ̀nyí wọn ò ní fi ṣèbínú torí pé wọ́n kàn ṣe ah, torí ọlọ́run à ń gba adìyẹ lọ́wọ́ kú lọ́wọ́ àná ìgbẹ́ wò jẹ́ kó ń lọ àkìtàn lọ́rẹ̀ yẹ wọ́n máa wò wọ́n bí ẹni tí wọ́n ò mọ ẹni tí wọ́n ń ṣe. أنتم يا قوم قال يا قوم أرأيتم إن كنتم على بينة من ربي ká sọ pé ká tiẹ̀ wí pé إن كنتم على بينة من ربي ká tẹ̀ kó lóru mú lẹ́nu òtítọ́ ọ̀rọ̀ la fi rán mi iṣẹ́ tí mo wá jẹ́ fún yí ọlọ́run ló mi إن كنتم على بينة من káwọn ìgbé tọ́lọ̀ òṣèré mi yóò wọ tó dájú ni. Wàtá ni nínú wọn bàbá òun fàmà ìyá òun tó ní. Káwọn ọlọ́run fún mi ní ìdí àdẹ́bì mi ní òràmà. Ìdí jẹ́ rámà níbi ni olúwa ṣe ní àdẹ́bì, ó ní lóṣìṣẹ́. Bàbá ìjọ ni a ń tó ní ní àwọ̀ ní àgọ́ ìtọ́. Tọ́ ká sọ wípé gbogbo tí mo wí lò ó ti tọ́ ni kátó pé òtítọ́ ni mò ń wí ṣé ẹ mọ̀ wípé aburú ní òkè ọ̀rọ̀ yìí tẹ̀ wá kọ̀ọ̀kẹ́ tẹ̀lé nù condition ni ó ní ní ṣàrtíyà ni ṣùgbọ́n jawabu ṣàrtì níbẹ̀ ni ètò màálùfà kátó pé iṣẹ́ tá a máa ń ní iṣẹ́ òtítọ́ ni tẹ̀ wá kọ̀ọ̀kẹ́ tẹ̀lé nù àmọ́ bàbá yóò sùúrù ní. bàbá yìí àwọn tó ní àwọ̀ nínú àgọ́ ètò. tọ́ tí mo bá wá yapa ọlọ́run tí mi ò jíṣẹ́ rẹ̀ tó rán mi sí yín nítorí ìbẹ̀rù ti yín àbí nítorí ìdú ti yín àbí nítorí pé mi ò fẹ́ dàrí láàmú àbí torí ìbẹ̀rù pé ẹ pa mí àbí torí ìbẹ̀rù pé ẹ lè mi lé fàmáyé òṣùrù ní.

kadarako kadoma susa kadarako kadoma sibade kadarako kadoma siyako ọlọ́run mọ ní ẹsẹ ìlú lè jẹ kàkúrì kò sí kankan tí wọn adé yẹlẹ yàrá rẹ ju òun lọ ju òǹfó àti ìdààmú lọ. نعم ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله قدموها تأكل في أرض الله ولا تمسوها بسوء ولا تمسوها بسوء ويأخذهم عذاب قريب عن صالح تأتوك بينامي هذه ناقة الله nígbà tí sáàlì nígbà tí sáré ò dákẹ́ kò yé pè wọ́n yóò lọ ka wọn mọ́lé yóò lọ ka wọn mọ́jà yóò ka wọn lómi fàájì wọn ẹ̀yìn tuntun lọ ẹ̀sìn ọlọ́wọ́ tó dání ẹ̀sìn òòṣà yìí lẹ̀ eléyìí ò tí ó ṣe fún yìí eléyìí ò àkọsílẹ̀ èkó bá yìí kò jẹ́ kí wọ́n gbádùn wọ́n sọ fún gbogbo tí wọ́n fẹ́ sọ sí tán wọ́n ní kókò tó ọ̀dà náà yá a bá kátó lè gbà ọ́ gbọ́ mú nǹkan ẹ̀yà wá ìyá kó tó ti bá a gbà pé lóòótọ́ ọlọ́run ló rán ọ jẹ́ kí ó fi iṣẹ́ ẹ̀yà nǹkan mú ìtàn béèrè ìtàn ẹ̀yà lọ́wọ́ rẹ̀ òun náà ló béèrè kí lè lọ́wọ́ rẹ̀ náà wọ́n ní sáfẹ́ wo ọmọ náà ara rẹ̀ pàpà mọ́ wọn ò dákẹ́ wọn tẹ̀síwájú. ó ní kí lẹ́ẹ̀ fẹ́ wọn ní ta afẹ́kẹ́ yìí pé gẹ́gẹ́ bá ti sọ pé àárín òkè àárín àpáta nìlú wọn bọ̀ sí wọn ní wọn sáré bẹ ọlọ́run ọba rẹ nísìnyí kó sọ fún àpáta yìí kó bí àkúnmí àpáta ṣe ń bí wọn ti rọ sọ fọlọ́ ọba rẹ kó ní àpáta yìí kó bí àkúnmí kí àkúnmí náà bá wá jáde kó jáde tọmọtọmọ kọmọ tó máa bẹ́ẹ̀ ní ẹ̀ a àwọn ẹ̀rẹ́bí ọlọ́run àmọ̀dájú wọn sí ọlọ́run ọba ọ̀sẹ́ni tó ní àárín àpọ̀ àárín àwọn àpọ̀lọ́run wọn ó gún dípò pé ọ̀rọ̀ wọn sí ọlọ́run ọmọ pé tó dájú ni iṣẹ́ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run náà ló ní. àwọn akẹ́kọ̀ọ́ àgbà ẹ̀ ìbéèrè kan mí mo ní rárá ní táwọn ṣẹ́ni pé àpáta yìí kí àkùn ni ó jáde látara rẹ̀ kó sì lọ́mọ lẹ́yìn tí ó bá jáde náà ń. ويا قوم هذه ناقة الله لكم آية. tọ́ ọ̀dà à ń sọrí ojú rẹ̀ sọ ọba rẹ̀ ní ìlànà tọ́wọ́n náà máa gbà á lóṣù mọ́. àwọn ọ̀gá ní onífìlà báwo ló ṣe yàn án. òun náà sàrà wọn àjọ kékeré ọlọ́run ọba rẹ̀ pé tọ́ ọ̀kan táwọn èèyàn yóò kéré o wọ́n nígbà tí àrẹ́bísáré ó ti dúpá àtàwọn èèyàn rẹ̀ tó béèrè ìyanu yìí àwọn náà rí àkúndú sí jáde bọ̀ láti inú àpáta Allah àrẹ́bísáré ní ààbìhì náà fọ́nù lọ́ọ̀rì làkúnmí ọlọ́run rèé o ó sì ìdánwà náà sọ̀ pé ọlọ́run ló ní láti fi tẹ̀gbọ́n kíkà fún ní ọlọ́run ní oṣù ẹ̀bẹ̀rẹ̀ fún ààyè àtàlákùn. lẹ́kùn ààyè. àmì ni o ti ń jẹ́ àmì lórí iṣẹ́ tá a fi rán mi ti ń jẹ́ yìí pé lótìtọ́ ọlọ́run ló rán mi níṣẹ́. Ọ̀dẹ̀rúnmá sáńtò mi àrùn ìlànà. Tó ó ti wá dé ilé ìbèrè fún ti dé fàdàrúhà òtòkúhà dàúhà táàkùsì àmìlà ẹ̀fí ilẹ̀ o ẹ má fọ́ ọkàn o ẹ má dọ́dọ́ rẹ o ẹ jẹ́ kó máa rìn káàkiri ó lọ́wọ́ ní ó lòrú ní ẹ má lẹ́kọ̀ọ́ máa ẹ má lẹ́ níbi ẹ má lè táàkùsì àmìlà táàkùlù ẹjọ́ máa jẹ tó bá ń ẹsì jó mọ́ mu tó bá fẹ́ mu. Tọ́lú bá lùkùn láti sọ pé làá ṣerébù wọ́là fún ṣerébù. Ó ti lọ́dọ̀ kọ̀ọ̀kan àdéhùn tó déwánu ọ̀rọ̀ náà tó wára wọn fà á. Àdébì sáré ní tọ̀ ọ̀gá fún mi tẹ́ ẹ béèrè fún òun ló dé yìí. Ẹ mọ̀ lẹ́ níbi ẹ̀sìn mọ̀ lẹ́ lóko lákùn ṣerébù yàn. Òun ló ní omi ọjọ́ kan nínú àdéhùn tó lè sọ̀rọ̀ látara sọ́jú nìyí. yóò ma odò kan náà ni wani ní nílùú yẹn odò gbogbo wọn ti lọ máa ń pọnmi mú olùwàwọ̀ ẹni tọ̀ àdáwò tó tara àkùnú yìí pé yóò mu odò yóò ma mu mi lọ́jọ́ kan ọjọ́ tí ó bá mu mi ẹ̀yin ò lọ sódò lọ́wọ́ mi. lọ́jọ́ lo omi òun náà ò ní wá odò wá mu mi. ṣe é mọ̀ pé ẹ̀yà ara fún mi ẹ̀yà àyà mi olúwa dára fún mi dépò wípé àfàlà ayá ń gbò wọ́n mọ́. àfàlà ayá ń gbò wọ́n mọ́ ayé àlejò nìkẹ́ ìfà fún ìfọ́. olúwa ní ẹ ríra fún mi fa ẹ mọ̀ra fún mi mú ẹ mọ̀ bí mo ṣe dá. bọ́ọ̀lù náà ṣe dára fún mi olúwa lára fún mi lẹ́nu tó já sí pé ó lè mu omi oṣù kan yóò mú pamọ́ sínú ọkọ rẹ̀ lórí wa fi ṣe ní ẹran tí wọ́n ń lò ní nǹkan ọ̀gùn ní ilẹ̀ ẹ̀dẹ́ta tí ò sómi yóò mu omi oṣù kan yóò sọ rẹ̀ tó ń bẹ bá ti ń bẹ yóò yóò wọ omi yẹn yóò transfer rẹ̀ sí ibi tí ó ti níbi omi nínú ara bí ó ti wọ́n ṣe nu olúwa wa ní sọ ẹ̀yin ẹ̀ka ẹ̀ka ìfúnra fún mi nígbà tá a ti pọ̀ ẹ̀ mọ́ ra náà béèrè kò béèrè màálù làkúnmíkẹ́ bèrè mọ̀ bèrè ìwé tó jáde nínú ìlú wọn omi nǹkan dondo báyìí wọ́n ní olùwà ní làkúnmí wá rèé fàtàwùfà àtàkùnṣe àtìlá ẹtí ilẹ̀ ẹ̀dọ́ ọmọ ẹ̀jẹ̀ ẹtì tó kún máa lọ odò yóò máa lọ odò lọ́dọ̀ kan yóò lọ mú mi tó bá débẹ̀ yóò mú mi rẹ̀ gbé ọjọ́ kejì lórí tí wọn náà ó tuntun ولا تمسوها بسوء فيأخذهم عذاب قريب ẹ má fọwọ́ aburú kan àkúnmí ẹ èyí tó kéré nínú aburú tó yẹ ẹ̀rọ lẹ́lẹ́kọ̀ọ́ fọyà àbúkà fún adáwọn parí kí ìyá ojú ìdì kọ́ńbà wa tẹ̀lé sí torí pé àmì ọlọ́run àmì ọlọ́run ìbéèrè yìí ti dé ó ti dé ó ti dàdánwò ẹ wá gbọ́dọ̀ ọtẹ ẹ gbọ́dọ̀ ṣe kí ọtẹ fa akọrù wa. na fa akọrù wa wọn ò lè fara dà á mọ́ ohun mi lónìí àwọn délé wọn lomi tí wọn tán. wọ́n ní di omi mọ̀lẹ́ lọ sómi mọ̀lẹ́ lódò kan lómi àti fún wọn ó ní sùúrù dọ̀la tọ́lá ń bá tún dé ó tún níwọ̀n bá tí wọ́n lè tọ̀ sílé lómi ó níwọ̀n bá tí wọ́n ní tẹ́lẹ̀sítọ̀ òun tẹ́lẹ̀sítọ̀ sílé wọ́n tún lo omi yẹn tán ìdààmú yìí dé fìtínà dé báwọn wọn ti rí pé àdánwò ní àkọ́mí yìí fa àrùwà ntọ́kàn ni pé ọgbọ́n wo la fẹ́ dá ọ̀nà wo ràn abáyọ fún ìjọ tó máa fara yìí làkúnmí nìkan náà làdánwò. إذا تموت بصبرها إذ انبعث أشقاها فقال رسول الله ناقة الله وسقياها فنزلوهم فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يعرض عقباها alukóran ọlọ́run náà tún lòun ti sọ pé àníṣe ràkúnrún mí ọlọ́run tí wọ́n béèrè lọ́wọ́ sáárùn wọ́n ti lọ lè é dìmọ̀ràn tẹ̀ wọ́n lọ lè é tẹ̀ kọ̀kọ̀rọ̀ wọ́n lọ lédi wọn wọ́n lọ pàmòràn kọ pé kò sí ọgbọ́n tá a fẹ́ dá pípa ni àfihàn yẹn lù rẹ̀ fàkọrù ha nígbà lọ rí pa àfààní fàkọrù ha olúwa lò ó pluralize rẹ̀ bí ẹni pé gbogbo òòlù ló ṣe kí ni ló pa wàlíhàl ẹnìkan náà ló gún ẹnìkan ló ṣe kí ni ẹnìkan ló gún lọ́pọ̀ ẹnìkan ló dùn ló pa. ilé ń bá ta àṣìkò náà. olúwa ń rí bá àti nítorí pé àṣìkò ha olórí igbó àgbà láàárín wọn olódìdé lẹ́sẹ̀ èmi lè pa sẹ̀mà lè pa. bí sèǹtẹ̀ láwùjọ èmi lè kojú ẹ̀ màá jẹ̀ yí àfa yẹn màá já mú ẹ̀ màá fi sínú rẹ̀ kí ni gbé ní gbé ìdí ń bá àti àṣìkò ha olórí igbó àgbà jù láàárín àwọn ọmọ Sàmúùd ó dìde lẹ̀ ó lè ní ó ti kí ni màá gún pa àmọ́ àtàntí gbogbo wọn náà inú wọn dùn sí ogun pa olúwa wa lòun níbi ìgbé fa akọọlù ọ̀la gbogbo wọn ti gun pa gbogbo wọn ti panupọ̀ wọn ti pa á. فقال تمتعوا في داركم ثلاثة أيام. أنا بصلي وسبيلي ẹtìpá ẹtìpá ó ti mọ̀ pé wọ́n ti ládàáwò náà ó wà ní sàmọ́tà ó dáre fún sàlámẹ́ta àyà rẹ̀ ẹ̀mú ẹ̀bẹ̀ nínú lé gbogbo wàhálà tí ẹ béèrè fún ìgbà tó ọdún mẹ́ta ìrìn àìtó iṣẹ́ òdì iná ó dáhùn lára yín àlùfáà ní fọ́tò àwọn ọ̀dánù yín rọ́bùn ń bí. àlàyé àlẹ́ yín rọ́bùn ní láti ní pàtẹ́wà náà wọ́n á yẹ ọ̀pọ̀ àkọ́bà náà. àṣé àdéhùn ìyà sáà tó ti ṣe fáwọn èèyàn yìí ó ní láríkà wá àdúgbò àdéhùn tí ò ṣe é pè nírọ́ ni àdéhùn kan dájú ní ẹnì kan tó lè pè nírọ́ òsì wákàtẹ́ òsì lórí ẹ̀ ọ̀rẹ́ mi fún mi ní wákàtẹ́ òsì lórí àdéhùn ní bá wọn lọ lẹ́yìn ìjọ kẹta ó ní wọ́n á lo àlàmísì ọjọ́ wọn lo jímọ̀ ọjọ́ wọn lo sátidé ọjọ́ wọn nígbà tí ilẹ̀ sátidé tó sú tílẹ̀ sunday ó mọ̀ wọ́n bára wọn nínú ìyá rẹ̀ nàá. فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العظيم àwọn ọ̀ràn samuel wọ́n ti padà fún mi nígbà tó di ilẹ̀ ọjọ́ kẹrin tí ọjọ́ mẹ́ta tó dá fún wọn tó pé fẹ́ẹ́yán ọlọ́run ní yẹ́n pẹ́ẹ́yán mọ́jà àwọn ọ̀ràn tí àkókò àti àwọn ọlọ́run ọba kò lè rí wọn ìyẹn ní ọjọ́ kejì. ẹ̀jẹ̀ náà gbọ́ iná wọ́n lẹ́yìn àwọn àwọn sáléhù àti gbogbo àwọn tí wọ́n gbà fún sáléhù alà nínú ìyá náà lọ́wọ́ àti kí ọ̀sẹ̀ náà. برحمة منا ومن خزي يومئذ àánú látọ̀dọ̀ àwọn ọlọ́run ni a fi jẹ́ kí wọ́n gbà ẹni tọ́mọ wọn bá là tí yóò ṣe tí yóò fi là ní yóò ṣe nǹkan kan ní òfìlà nínú ìlọ ọlọ́run nígbà àwọn ọlọ́run sàánú wọn wọn ó fi àánú wa lé wọn bá wọn ó gbà fún sáré wò ìyẹn là wọn nígbà tó gbà fún nígbà tó gbà fún ó mú wọn là kúrò ìyẹpẹrẹ ọjọ́ náà àbùkù ìyá alábùkù ọjọ́ náà lọ́hùn olúwa ní alasáré níbẹ̀ bẹ́ẹ̀ náà láti la gbogbo àwọn tí wọ́n tẹ̀lé sáré ọ̀hún nínú ìyá náà. Inna rabbaka huwal qawiyyul aziz. Ọlọ́run ọba ọba alágbára ni tí agbára kan ò lè tó agbára ẹ̀. وعد الذين ظلموا وعد الذين ظلموا صيحة فأصبحوا في ديارهم جاثمين ọlọ́run á fẹ́ sọ orúkú nítọ̀ irú àdánwò tó bá wọn irú àdánwò tó fi kàn wọ́n ó ní fa àkàdàlẹ́bí iná lọ́la mọ̀ ṣe àtù olúwa ní àkànjáde àkànjáde mọ́ wọn náà náà ni ìgbélajà wọn pé ẹ́ máa ṣàmùbà ìgbìmọ̀ láyé káà òjò olùgbé kìíní kì í ṣe olùgbé káàkiri àwọn ẹ̀ṣẹ̀ wọ́n yàn kì í ṣe olùgbé yẹn rárá ẹ̀ sọ́wọ́ tí àwọn lẹ́ka wíwá yìí gbogbo wọ́n sì ń kú wọ́n sì ń wó lulẹ̀ wọ́n sì ń kú wọ́n lóòrò náà ni bí wọ́n ṣe ń rìn lọ́nà ló sì ń wó lulẹ̀ wọ́n sì ń kú. ẹlòmíì ẹlòmíì orí òòró ló ti ká ló ti wá káwọ́ ló kọ́kọ́kọ́kọ́ tó ìlú lẹ̀ ẹlòmíì orí ìdòwò ti gbè yẹn gba iná ló ti ká ló ti gbẹ ẹlòmíì orí ìlòsò tó wà náà ló gbẹ sí ẹlòmíì orí oorun tó wà náà ló gbẹ sí. ẹni tó wà nínú kú tó wà ní bẹ̀rẹ̀ ẹni tí ń lọ ta orí ìlòsà náà ló gbọ́n ẹni tó lọ odò tó lọ rè é ní orí ìdíkèké tí ń bẹ lórí rẹ bó bó ti gan náà nù. olùwà ni. àlàyé ni a kún àwọn òbí náà káàlámù yẹ́dùnà òfin ha àwọn alágbára ni wá. ẹ ẹ fàwọn sáré báwọn ṣe kọ́lé àwọn ò ní ilẹ̀ pẹrẹsẹ tá a kọ́lé lórí àpáta ni inú àpáta yẹn làwọn ò máa wá sá inú àpáta yẹn ni wọ́n máa sá ibẹ̀ wọ́n ti yọ yàrá ibẹ̀ wọ́n ti yọ pálọ̀ ibẹ̀ wọ́n ti yọ léèrè ibẹ̀ wọ́n ti yọ léèdáná ibẹ̀ wọ́n ti yọ sọ̀ ibẹ̀ wọ́n ti yọ gbogbo tó bá fẹ́ yọ bá àti ń dára àti nílé wọn bẹ́ẹ̀ náà àwọn náà ti ń kọ́lé kódà àwọn tó ń kọ́ tó tó ń fẹ̀ ju tiwa lọ. فأما عاد واستكبروا في الأرض بغير الحق وقالوا بل أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون. Olúwa ń tó rí bá wa pé, "Ee, àwọn àmẹ́ta àwọn orí yìí, ń mọ̀ lágbára bí kò ṣe agbára wọn gangan ó jọ wọn lójú ọ̀nà pé kò ṣe lágbára wọn. Sọ́ni ti ń sọ̀rọ̀ wípé àwọn tààlẹ́ sọ̀rọ̀ tó lè bá fagbára tó lè bá fagagbága lórí agbára tọ́lọ̀ ń fáwọn yìí. Torí pé àwọn wàhálà wo la lè ṣe nísìnyí kẹ́nikẹ́ni fún kama ìgànnà ìyáta tó yá náà ẹ lọ pé àwọn sábà máa tó sábà ní sọ̀ tó dáa ẹ tó máa wá ta ìgbà tó wà ní sá ẹyọkan nílẹ̀ yóò ti máa làágùn àpáta làwọn máa wá sá ibẹ̀ ni wọ́n wà kọ́lé sí wọ́n yọ yàrá wọ́n yọ pálọ̀ wọ́n yọ gbogbo nǹkan wọ́n yọ sílẹ̀ kódà ètí wọ́n fi ṣe bẹ́ẹ̀ wọn ò níbi àpáta náà wọ́n tún ti sá ẹ̀ wọ́n tún bẹ́ wọ́n tún bẹ́ yóò yọ bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ àpáta náà ni wọ́n yọ ẹni níbẹ̀ nàá olúwa ní mọ́tò wọn alágbára tó ń nì kàánlẹ́nu yánnà òfin yá nígbà tí ìparun yìí dé bí ẹni tí ò lágbára rí bí ẹni tí ò sẹ̀yìn rí ni. Àlàyé iná sàmúdà káfàwọ́ ọ̀bàwọ̀. Àlàyé ọ̀rọ̀ dáhùn lè ṣe àwọn ọ̀rẹ́. Olúwa ní ilé ẹni pé wọn ò tẹ̀mí láyé rí rẹ̀ tó wọn ò lò lẹ́rí láyé bẹ́ẹ̀ lọ́rọ́ ṣe rí. Torí pé ìlú yẹn kò jẹ́ ìlú mọ́ ìlú yẹn ò sì ní mọ́ wọ́n parun tìrántìrán wọ́n parun tí ò sí parun mọ́ lẹ́yìn ilé wọn tó ló wá ti ṣe àmì tó jẹ́ pé tọ́ àwọn àwọn kan ti lo bí ìlú yàrá ni o àǹfààlọ́ ni o bẹ́ẹ̀ ju wọn tó máa ń gbà náà yóò ń lẹ́ẹ̀ máa bá lẹ̀ káàlám yẹ́bi náà fi hà àlà ìnà sàmúdà kàfà ọ̀rọ̀ àmọ́ olùwà tó wọn ìfọ̀tẹ́lẹ̀ bí ha àwọn tó ní ìmọ̀ ti ṣe ìrírí sọ́nà ọ̀sán ìmọ̀ ìsọ́nà wọ́n mọ̀ ìyàpọ̀ òjíṣẹ́ tá a rán sí wọn wọ́n mọ̀ làlátà òjíṣẹ́ tá a rán sí wọn wọ́n mọ̀ fojú òjíṣẹ́ yẹn láre ara olúwa kó ṣèpè lé fún wa lẹ́yìn bàtà ti parun tipẹ́tipẹ́tipẹ́ nígbà tí ń sọ̀rọ̀ fún àdé Muhammad olùwà ádà ìwọ Muhammad bóòdà nílé sàmúlòdà ìgbéjìlẹ̀ sí ti ọlọ́run yóò máa kúrò kó máa bá àwọn sàmúlò ó tún tètè ránṣẹ́ sí wọn. Ṣé àwọn kí lánàá wọ́n sọ pé ní wàá ó ti di ìwú là nẹ́ta? Wà ó ti di ohun kí Hàrí tó ní àná àgbàtà òun wáyé ọmọ ìyáma. Àlá iná kábàrò ọ̀pọ̀lọpọ̀. Àlá àkọ́kọ́ àti àárín àwọn ọmọ òun ìhòòhò. Bólúwa ṣe parí ọ̀rọ̀ àwọn ìran áádí àwọn ìran tá a rán ànábì húdù sí ibi tó ń parí ọ̀rọ̀ wọn tó fẹ́ gbèlè fún wọn nípa àníṣẹ́ ibi tó lọ́wọ́ náà kó mọ bá wọn náà sẹ́ńtì ló tún rí lónìí pé ibi tó lọ́wọ́ náà kó mọ bá àwọn ìran sàmúùn fún kíni fún àìwòrán ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ní pé òkú sílẹ̀ ti wọlé dàgbà gbogbogbò bọ́lá ń bá lóun dé lónìí ká ńlá mi yẹ́ bí náà ó fi àgbà bí ẹni tí ò gbogbo àwọn ọ̀rọ̀ ayé ń lò àwọn tó lò lánàá ká ń lá jẹ́ kí wọ́n ti àgbà bí ẹni tí wọn ò lóko lánàá táwọn ń dárúkọ ẹlòmíì tó ń kọ rẹ̀ sí dápé bí aago bí aago bí aago sọ́ọ̀sì ní ṣe máa ń rí ìdí nígbà yẹn táwọn dárúkọ rẹ̀ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ní wọn wọlé dárúkọ ẹnìkan ọ̀pẹ̀ sí ẹnìkan ó kí ẹnìkan tó máa wọlé wọ̀ sọ́wọ́sọ̀rọ̀ Awólọ́wọ̀ Awólọ́wọ̀ olóṣèlú kan àwọn tó mú òtún ní wọ́n fún mi rí àbàbà Awólọ́wọ̀ ká á ń láwọn yára lọ fi àjà bí ẹni kọ́ bọ́ ìyàn kò sí lórí wọn nígbà tó wọn fẹ́ mú wọn lọ. a àbájá àwọn tó mọ gẹ́gẹ́ wọn fún àbá yé ká á ń láwọn yára lọ fi àjà nígbà tó wọn tó mú wọn fún bẹ́ẹ̀ bí ẹni tó wọn lágbára bí ẹni tó kò sọgbọ́n lórí wọn mọ́ bí ẹni tó kò sí ẹ̀sọ́ láti bẹ̀ wọ́n ní tààlàmẹ́jọ ìyá rẹ̀ àwọn olùwà ní kò máa fẹ́ mú ẹni tó máa fẹ́ mú òun ò ní ro agbára òun ò ní ro ipò òun ò ní ro ọgbọ́n rẹ̀ mọ́lá yóò padà gẹni bí ẹni tí ò lágbára bí ẹni tí ò gbọ́n yìí so òun là á tún sọ fún gbogbo àwọn tá a bá wà nípò lónìí ẹja ṣe dẹ́ẹ̀dẹ́ẹ́ gbogbo tọ́lọ̀ bá fún wa ní tọ́lọ̀ ń retí lọ́wọ́ wa náà ní pé ní ká mọ̀ ìyá láì mọ̀ rí ẹni tí yóò jẹ ẹni tó mú ọdún sọ́lọ́run òun náà lẹni tó tó tó tẹ̀lé tán òfin ọlọ́run pẹ̀lú agbára rẹ̀ ó fi agbára rẹ̀ pẹ̀lú òfin ọlọ́run ó fi ọgbọ́n rẹ̀ pẹ̀lú òfin ọlọ́run ó fi ipò rẹ̀ pẹ̀lú òfin ọlọ́run ó pa òfin ọlọ́run ọba mọ́ ọlá àtọwọ́ tọ́lọ́run fún ó lò ó kó ti yẹ kó lò ó kò fi pa yé lẹ́kún kò fi bàlú jẹ́ kò fi ba yé jẹ́ ìṣìbẹ̀rù ọlọ́run ná owó náà ìṣì àánú ná owó náà irú àwọn ọmọ yìí ni wọ́n ń dúpẹ́ ẹ̀rọ náà mọ orí lọ́wọ́ tó fún àwọn àmì tó bá ń lo èké ọlọ́run ẹni tó bá ń lo orí ọlọ́run sí inú ìyapa tí ń fi yapa ọlọ́run tí ń fi bàlújẹ́ tí ń fi balẹ̀ jẹ́ àlùkùránì ní àwọn èèyàn ní kọ̀fú òun láláyè mọ́lẹ̀ tí ìpamọ́ ọmọ wa wá ti dé yóò dé báwọn bẹ́ẹ̀ tí ò lọ́lá rí yóò dé báwọn bẹ́ẹ̀ tí ò nípò rí yóò dé báwọn bẹ́ẹ̀ tí ò gbọ́n rí náà ọ̀rọ̀ tí wọ́n parí sílẹ̀. ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنين. ọ̀rọ̀ ànábì sáré pẹ̀lú àwọn ọjọ́ ti ẹ̀rọ ń parí báwọn. olúwa ń mú àwọn mùsùlùmí wá láti máa jẹ́ àríkọ́gbọ́n ìkìlọ̀ ìtanijí láti máa fi àkíyèsí ara wa láti máa fi ṣẹ̀ṣẹ̀ ara wa dèédé táwọn eléyìí ṣe ní pé àníṣẹ́ níta báwọn bá ńlá wa lánàá tí wọ́n ń ṣe lẹ́sìn náà lánàá ṣe èyí tí wọ́n lọ gbẹ́dẹ́ tuntun rẹ̀ àníṣe ẹlẹ́ẹ̀kejì rẹ̀ wọ́n sì fojú àlẹ́ wọn rí dẹ́rẹ́dẹ́ wọ́n fẹ́nu àbùkù ẹnu ẹ̀tẹ́ wọ́n fi gbá àlẹ́ wọn lò. tó ìtọ́jọ́mù jísà ọlọ́run tọ́lọ́run fi ránṣẹ́ tí wọ́n tán béèrè fún un tí wọ́n ní kán pẹ̀lú rẹ̀ wọ́n ṣe ẹ̀sẹ̀ wọn òbí mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ tí mẹ́tẹ̀ẹ̀ta ń padà ájá sí ojú kan kí ojú kan tó ní wọn kọ̀ ọmọ ọlọ́run. ṣèlú pé kò sí nínú ẹ̀sẹ̀ wọn wọn ò ọlọ́run kan pé wọ́n ń dájú ara wọn ọlọ́run kan pé wọ́n para wọn ọlọ́run kan pé wọ́n dèédé tí wọ́n ṣe lẹ́sẹ̀ òun náà ní pé àwọn onípò lórí òrìṣà gbígbọ́ ìwọ tó ti lọ ọ̀nà ìwọ tí wọ́n náà ṣe yìí ìran àwọn náà ṣe ìròyìn ọ́ lẹ́nu wọn. ẹlẹ́ẹ̀kẹta iṣẹ́ ìyanu tí wọ́n rí tó ti lójú gbàgbàgbà tó ṣe ìyanu ní lóòótọ́ wọ́n ṣe ṣe ni wọ́n wọ́n pa òjú bẹ́ẹ̀ wọn. àtàn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló kọ́ adúrú bínú ìbámu tọ́lọ̀ ọ̀nà ìyẹjú ọ̀nà ìyẹjú pọ̀nà ọ̀nà táǹgbà àtẹ́lọ̀ ẹ̀dá wò láàrin ara wa nílùú wa táwà yìí ẹ̀dá sírò ẹ̀dá bójú ní ẹ̀yẹ̀rẹ̀ pé ọ̀nà mìíràn láǹgbà àtẹ́lọ̀ pé kò tẹ̀lé ìgbẹ́ta náà lọ. àfàkàn ó ní bí fọ́ọ̀dì àti ọ̀dù fọ́ọ̀dì dọ́gbé ó ń rí bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ kan péré la láti lé fún láti jẹ́ àbí àbẹ́bí nóhà àbẹ́bí tàyà fún ọ̀sẹ̀lá ẹ̀sẹ̀ táwọn tiẹ̀ náà dáná ló pé òòtà náà ń bọ̀ ẹ̀sẹ̀ kan tiẹ̀ náà àbẹ́bí sá àbẹ́bí húrù ẹ̀sẹ̀ kan tiwọn náà ṣé ìwọ náà ń sa àfẹ́gbọ́ àfẹ́gbọ́ àfẹ́gbọ́ àfẹ́gbọ́ kankan tí ń dọ̀rọ̀ lọ jẹ́ ká lọ́ọ́ yára fún mi àlẹ́ kátà fún mi. بفرض حقيقة وبفرض ذنب وخلقت البرية من جنان ẹ̀ṣẹ̀ kan la fi lé alákòókò la jẹ náà ẹ̀ṣẹ̀ yẹn wá rèé ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan náà làwọn ànábì làwọn ọ̀ràn ànábì kọ̀ọ̀kan náà ń tẹ̀ tá a fi ń pa wọ́n run ẹ wá jẹ́ káwa wá wo tiwa táàbù pé à ń jọlá kẹ́ni à ń jọlá ìlẹ́yìn sallallahu alaihi wasallam. ẹ̀ka àkànbẹ́lọ́ ni pé kọ́ọ̀kù kó máa rí kó sì máa wọ láàánú náà mọ́ wa la torí pé ibi tá a báyé dé ibi tá a lọ ayé kan lónìí láwùjọ ákéjò fún bímá kájọba sí àyèjì fún àbí máa tàràkà aláàdáre á mìíràn bọ́sẹ̀ olúwa ní tóun bá fẹ́ fi yà jẹ wá látara ẹ̀ṣẹ̀ wa táwọn ń dá lójoojúmọ́ lọ́lọ́kan òjò kan ní mọ́tàlákà aládàárí hàmì dàgbà káàtì ku èèrà kan lórí ìyálé lórí ayé ṣé wọ́n ní. nígbà tá a bá rí tá a bá rí tá a rẹ̀ gbọ̀n tó ń gbé àbúrò rẹ̀ tà sí ń gbowó tá a rí ọmọ ẹ̀gbọ́n ọmọ tá a rí tá a rí àbúrò tí ń gbé ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ tí ń tọ́jú rẹ̀ tí ń ran nílé ìwé tó fi sẹ́nu ẹ̀ kọ́sẹ́ tí ń gbé ọmọ ọrú ẹni yẹn tí lọ lè dúnbù rẹ̀ lẹ́yìn tí ń yọ ìfun rẹ̀ tí ń yọ orí rẹ̀ tí fẹ́ lọ rè é ta. níbi tá a ti rí ọkọ tí ń gbéyàwó rẹ̀ lọ fáwọn tí wọ́n gbé pa níbi tá a ti rí alàgbà àjọ ẹ tí tí ń invite àwọn ọjọ́ ọmọ ọjọ́ rẹ̀ lórúkọ epo wá láti lò ó fún ritual níbi tá a ti rí àwọn àbá tí àárọ̀ òun wọn lẹ́yìn ọlọ́run tí wọ́n ti gbójúlé tí wọ́n ti lọ rèé bá tó ti lọ fẹ̀yìn tì tó dájú pé àwọn náà ni wọ́n ó mọ ya àwọn náà ni wọ́n ó mọ ni wọ́n mọ bá ti ohun mi sọ̀rọ̀ nínú ìgbẹ́ nínú gbó. olùwà ni mo ń pa ìran sàmúdùrún pẹ̀lú ẹ̀sẹ̀ pé wọ́n sọ tàbí dàrú wọn tọ́wọ́ tọ́wọ́ náà wá fa ìjọ yìí run pẹ̀lú ẹ̀sẹ̀ pé wọ́n kọ tàlẹ́bì ta fẹ́ sí wọn wọ́n sì para fún mi ẹ̀wọ́ abákùn àwa yìí ọgbọ́n wa wá ní ọlọ́run ọgbọ́n agbọ́n débẹ̀ lulú àti ní káwọn sẹ́kù agbára la ní débẹ̀ lulú àti ní káwọn sẹ́kù àdẹ́sìn ọlọ́run náà lójú wa lára débẹ̀ ìtìjú ọlọ́run ọlọ́run mọ́ ara o ara o ayé aṣọ́ bá ń lọ́ọ́ bí i àti àdé. أتدريج جزاء ذوي المعاصي زفير في عصاة لا زفير gbogbo owó ọ̀dọ́ tí ọ̀rọ̀ ọlọ́run ò jọ ọ́ lójú tí ọ̀rọ̀ tí ọlọ́run láàrin ìgbésẹ̀ méjì kò sí inú èrò ẹ má pé ọlọ́run ti kọ ohun tẹ́lẹ̀ ó jẹ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ó jẹ́ gbogbo wa la gbójúlé agbára la gbójúlé ọgbọ́n wa gbogbo wa la ń gbójú lé pé yẹ nù ọgbọ́n lè rọ̀ ká lè rí báyé agbára lè gbé a máa ń tẹ ẹ bàtúbàtú tá a ń tẹ ẹ bàtàbàtà tá a ń dájú ara wa tá a fara wa lẹ́kún tá a ń ta ẹ̀jẹ̀ lẹ̀ tá a ń kó dúkìá olúdúkìá amọ́tiwa àyà sábà ń lè rọ́ bẹ̀rẹ̀ àrùsí ààbí àtẹ̀bẹ̀rẹ̀ ìjàdá àtọ̀wẹ̀lì màá bí tí ẹ̀san ọlọ́run bá dé tí ìyà ọlọ́run bá dé bá gbogbo aláìdá yóò mú yọ̀yọ̀ anagba Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìlà aráàlá ọ̀bẹ̀ fọ́ọ̀mù ní aláàbà bọ́lá bàbá bẹ́ẹ̀ ní fi ìyà jẹ àwọn ọjọ́ kan àtọ́ọ̀bà aláàrú mọ̀nkánà ìlẹ̀ yẹn sallallahu alayhi wa gbogbo àwọn tí ń bẹ láwùjọ yẹn pátá ìyà tẹ̀ ọ̀rọ̀ anẹ́bìnú bọ́ọ̀n bá fẹ́ fìtínà ìjọ kan tó bá fẹ́ fìtínà ìran kan tó bá fẹ́ fìtínà ẹ̀yà kan àtọ́bàlì àdáhù mọ́nká nàbì gbogbo ẹni yóò wù bá àwọn ọ̀bẹ nínú náà kéèsàn máa lọ sùn ní mọ́kà kó máa wá dí sí nàìjíríà kéèsàn máa gbogbo ọjọ́ ayé rẹ̀ gbà wẹ́ńdíẹ̀ kéèsàn máa ti gbogbo ọjọ́ ayé tiẹ̀ ṣe wá sí kọ́mọ̀ ní gbogbo ọjọ́ ayé tiẹ̀ kọ́mọ̀ ní dáná fáwọn èèyàn jẹ kọ́mọ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ̀ kọ́mọ̀ ní kọ́mọ̀ ń jẹ́wọ́. àwọn aláburú sì ló ti pọ̀ láwùjọ yìí ọlọ́run afẹ́ bínú sí wọn ànábì ní àfáàbàlà aláàbò mọ̀ntánà ṣe gbogbo wọn àtẹnire àtẹnigbú bẹ̀ níyànà òkòlù fún mọ̀ bó ètò يوم القيامة على قدر أعماله على من عليه tọ́ba wá dálé kí á mọ ọlọ́run àhá ọlọ́run máa wọ eléyìí máa ń ṣe dáadáa láyé eléyìí máa ń sàánú láyé eléyìí máa ń jọ̀sìn fún mi láyé eléyìí máa ń bẹ̀rù mi eléyìí máa ń tìlú mi láyé yóò wá máa gbé nǹkan dìde lórí iṣẹ́ rẹ̀ tẹ̀sán kan sí. àmọ́ láyé yìí náà àtẹnirẹ́ àtẹnirí yóò lọ́ọ́ di yára lé. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. Olúwa ní ẹ̀dẹ̀rù ìyá ẹ̀dẹ̀rù fìdí náà tẹ́ ẹ fọwọ́ ara yín fà tó jẹ́ pé tó bá jábọ́ náà. àwọn tó fà á nìkan ó ní ó jà lórí lórí gbogbo ẹni tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àtẹnire rẹ̀ àlàbà rẹ̀ àtẹlẹ́ rẹ̀ àtolówó àtọlọ́lá àtàláàánú àtàlágbára àti ká àtọ̀dájú bẹ̀ gbogbo wọn nìyà náà ó kàn. èyí tá à ń ṣe yí ẹ̀dá ìlú rọrùn fún un. yóò fi yí ẹ̀wọ̀n náà àwọn náà ó ti rí àwọn tí wọ́n ṣe é tí wọ́n lo èèyàn àìmọye lánàá. ẹlòmí òkú lónìí o ó wà láyé o àmọ́ra dàgàdà ní báàkì kò wá ní nǹkan ní ìdájọ́ tó máa wákàtí àfisẹ́ńtà yìí àfisọ́lẹ̀ àbùkù òṣòlẹ̀ òògùn ó wà gbàgbé ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n ti gbàgbé ọlọ́run ọlọ́run máa gbàgbé ẹ̀ ọ̀rọ̀ sáré ẹ̀dá ẹ̀dá ọlọ́run ọba lọ́ba tá a dúró sí tóbi òfin ní ìsìn òun làátẹ̀ láṣẹ rẹ̀ láàfin níràrùn láyé láàfin ní bíbí sáyé nira òun sì láàgbọ́ tiẹ̀ tá a ti láti bọ̀ náà torí pé gbogbo ẹ̀ bá tẹ̀lé ọlọ́run láti bọ̀ náà. نعم ولقد جاءت رسلنا ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام akó lọ́la lẹ́yìn ìbáyẹ̀ afẹ́fẹ́ bọ́sọ́lá ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lúrù ṣùgbọ́n kò sí bí wọ́n ti máa sọ̀rọ̀ lúrù tí ò ní máa tẹ̀lé máa rí tírèjì ọ̀rọ̀ àlẹ́ Ibrahim nínú ọ̀rọ̀ rẹ̀ torí pé anẹ́bí àwọn àwọn anẹ́bí ti ṣáájú gẹ́gẹ́ bá a ti fọ́lọ̀ ṣe sọ fún wa pé ní olúwa rán olúwa rán wọn sí ìran wọn ni kì í ṣe ìran kan ṣoṣo ní ìgbẹ́ láyé lẹ́yìn àdéhùn inú àká rẹ̀ sí gbogbo gbogbo àwọn ìran tí ń bẹ nígbà láyé nígbà ayé títí ẹ̀ ẹ̀yìn náà sì wò ó ní bí ó ti ṣe mọ ó ní báyé yẹn ṣe mọ ńgbà yẹn ayé yẹn ò tí ì fẹ̀dé gbogbo bíbà yìí ayé yẹn ò tí ì fẹ̀dé gbogbo tó fẹ̀dé lónìí ó ní àwọn èèyàn péréte tí ń bẹ láyé gbà náà ìlànà náà àti lẹ́yìn inú ọ̀pọ̀lọpọ̀ ànábì ti wá wá ṣùgbọ́n bí wọ́n ti wá ń pọ̀ sí un nì lólúwa wá ń gbé àwọn ànábì kọ̀ọ̀kan dìde mo nínú àdìsá ànábì kan pé àwọn ànábì ọlọ́run táwọn rán sí àwọn bàní Ísírẹ́lì ipò wọn níwájú ọlọ́run kò yàtọ̀ sí ipò ààlùm àáfà àjọ tèmi àáfà àti ṣe wá àti fáwọn ẹbí rẹ̀ àáfà àti ṣe wá àti fọ́nú ilé rẹ̀ fáwọn ẹbí rẹ̀ láwùjọ rẹ̀ bá ń lọ kódà ìjọ ànábì mi ò ju báyìí lọ nínú àwọn bàní Israẹli ìjọ tá a rán sí fún òdu wa ká jẹnu àwọn táwọn ìbàyẹn náà lọ so ló fi já sí pé lákòókò tí ànábì kan máa ń bẹ láyé ó pọ́ síbò kánábì yóò tún wọn lọ kánábì yóò tún wọn tẹ̀lé ládùúgbò tiẹ̀ so ẹ̀rí eléyìí ni pé ànábì Ibrahim ìgbà tó ń jẹ́ ànábì níbi tó ń jẹ́ ànábì tiẹ̀ ànábì lúrú náà ń jẹ́ ànábì láàrin àwọn èèyàn tiẹ̀ náà. anabi ibrahim ọlọ́run sí àwọn bàbá rẹ̀ abọ̀rìṣà ìran rẹ̀ tí ń bọ́ta anabi lutu ọlọ́run sí àwọn èèyàn títí ẹ̀ nígbà tí olúwa fẹ́ wá bọ́ sínú tàn anabi lutu yìí ó wá gbé bí àwọn màláìkà tọ́lọ̀ rán láti lọ fa ìlú lutu run bí wọ́n ti bẹ̀rẹ̀ àjò wọn tó fi gbọ́dọ̀ anabi ibrahim ló fi ní wọn nà kọ́ni já àti wọn nà ní ra. nígbà tí àwọn òjíṣẹ́ wa tí wọ́n lọ́dọ̀ anabi ibrahim àwọn àfààfẹ́ ní mọ̀lẹ́kà mẹ́ta péré ni wọ́n mìta bìbìrìyìn mìta èyí ìtọ̀ọ̀fìrì fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́wọ́ wọn jáde tó tó wọn fẹ́ pa ìjọ olùtùnú àwọn nǹkan ní rárá wọ́n tó bíi mọ́kànlá wọ́n wá jáde wọ́n sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ayé gẹ́gẹ́ bí ọ̀dọ́mọkùnrin tó rẹwà arẹwà ọkùnrin wọ́n ní wọ́n yára púpọ̀ àwọn èyí ni wọ́n lọ rèé bá anabi Ibrahim lálejò. nígbà tí wọ́n dọ́dọ̀ anabi Ibrahim abul bushra ìró ọ̀dùnnú ni wọ́n gbé lọ bá Ibrahim àwọn mọ̀lẹ́kà àwọn náà mú yàrá níbi yàrá ń gbé lọ àmọ́ on their way lójú ọ̀nà wọn wọ́n tún mú bìṣára dání kí ni bìṣára yẹn albìṣára bìlìwìláàdà ìró òdùnnú pé àlejò Ibrahim ó bímọ torí pé àlejò Ibrahim lọ́dún táwọn wí yìí ó ti wọ one twenty one hundred and twenty years of age. ìyàwó rẹ̀ sára òun sì wà ní ninety nine years ọmọ ọdún mọ́kàndínní ọgọ́rùn-ún ni sára wà nínú ọlọ́run eléyìí ló ń bùsùlá dání nígbà tí àwọn nígbà aláìka anabi ibrahim aláàfin ọba o anabi ibrahim ọdún náà náà. ètò ọlọ́run ọlọ́run kó mọ bẹ́yìn náà gbé fama lábìlà. fama Ibrahim gẹ́gẹ́ bí ẹ̀dá àdámá wà tọ́lọ́ ń dámá ni ó fẹ́ràn àlejò pọ̀ ó fẹ́ràn kó mọ gbàlejò pọ̀ kọ́jà nínú àwọn àwọn asàrù kan asar kan àkọọ́lẹ̀ kan káàdé gbogbo àdìsí sáyé àdìsí wípé tó bá fẹ́ jẹun yóò jáde wálé jùlọ tí wọ́n ti jẹun kìí ṣe kìí sábà dá jẹun nígbà fẹ́ràn àwọn àlejò yìí wọ́n ní báwọn àlejò yìí sẹ́yìn sọ̀kalẹ̀ tí wọ́n ń dókòó náà nínú sàlámù alẹ́kùn sàlámù alẹ́kùn fàmà lẹ́bí sàlámù bó ṣe dìde lẹ́nu ló bá bọ́ síbi àwọn nǹkan ọ̀sẹ̀ nǹkan ọ̀sìn lọ́wọ́ tó ṣe dúkìá fún àlẹ́bí Ibrahim àwọn nǹkan ọ̀sìn ní ọrọ̀ ajé ti ẹ̀. èyí rẹ̀ sì ní wípé àáfàá náà kò sí tó burú kó lọ́nà ajé kó ní ọ̀nà ajé kó ní ọ̀nà tó máa gbà wájẹ wá mu yàtọ̀ sí pé tọ̀ ojú ọmọ tó pè wá sí olóògùn ojú ọmọ tó pè wá fún ìfowópamọ́ ojú ọmọ tó pè wá fún ìgbéyàwó kátó káàánú torí bùkátà lè gbọ́ rárá ọlọ́wọ́n ti wá bẹ́ẹ̀ mo bẹ ọlọ́run ọba àlejòlá kó gbàdúrà fún kó gbàdúrà fún kó gbàdúrà gbogbo wa yìí kó má tí ò dé òde ìkómọ òde ìgbéyàwó kátólíkù káta wa gbọ́. àbùkù yìí bẹ́ẹ̀ kò sí tá a ti yàtọ̀ sára gbé wàhálà ẹ ẹ ẹ ẹ máa ń ṣe àwọn alágbèéká ti rí àwọn afáfin ní tẹ bá ti pẹ́ púpọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n mọ àlùsí ní ní ìdẹ̀kẹ́ tó kókókókó ẹ jẹ́ jẹ́ ń sọ pé àpá kágbá jẹ náà lẹ ọ ìtọ́ ti tó ọtí tàbí tó mọ́nàmọ́ ọ̀ lè bẹ́lẹ̀ bẹ́ Allah ọlọ́run bá wù kàn ọ́. kó tó kan àwọn onítú ẹ̀tù ẹ̀ àwọn bàbá alágbẹ̀rún ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ náà. àwọn ọmọ tọ àárín wọn wọn máa là á kàkàkà gbogbo ọ̀tá àbábá sọ wọn ò ní ló wúlò mọ́ sọ́dọ̀ tó fi irọ́ ni fáìbà náà bó ti ẹ̀dá sí pé àwọn olóògùn ní olóògùn mú èyí pé wá wá gbowó àwọn alágbé tí wọ́n ti hàn àwọn ọmọ tó ń gbilẹ̀ ó mọ wo ibo ní ibo làwọn gbónúgbó tí ń kó káàkiri dáadáa pé ibi tí wọ́n ti di ti gbónúgbó tí ń bà kiri àwọn àti ọ̀nà ìgbẹ́ wọn ti náwó ó mọ ọ̀nà ní wọ́n ti rí pé alákọ̀ọ́kọ̀ kan kọjá alákọ̀ọ́kọ̀ kọjá ó mọ ojú tọ́ ibi tí wọ́n ń gbà lọ náà fi ń débẹ̀ aláàfáà wọn kàn lè lọ bá wọn léde gbọdọ̀ lẹ́sẹ̀ aláàfáàní ẹ̀rọ òní bá wọlé ọmọ ìyá mi ní bẹ́ẹ̀ ọmọ lédè òkúkú lé mi ọlọ́run sọ̀rọ̀ wa tó yá gbogbo àwọn sọ̀rọ̀ wọn wà bẹ́ẹ̀ lànà ọ̀run kàn wọ́n. so anabi ibrahim ó ní ìdí fi ń ṣe ọrọ̀ ajé ìdí fi ń ṣe ọrọ̀ ajé náà ní nǹkan ọ̀sìn tálẹ̀ tó bá ti dé èrò níbà ẹni tí ò sì ní tó báyìí wáyé wọn náà ẹ̀dá kọ̀ọ̀rọ̀ náà mi ò sí fún àwọn ohun mo ti dánwò ti bẹ̀rù mi mọ̀ èmi náà ń sáwọn lọ báyìí yóò ṣe tán ta pé wàá tó gba ọ̀nà sípàgàrà yìí wàá tó gba wọlé torí kò ní tí ó fún ọ. Ànábì Ibrahim wọ́n ní dúró ní tó báyìí ó bọ́ síbi àwọn ẹran tán ti dín kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti rìn jàlejò ẹran tán ti dín ẹran títí ẹran súyà tó ti ṣe kalẹ̀ ẹ̀ tó ti rìn jàlejò ó kàn وقال إذا جاء بعيد الحنين نعم فلما رأى أيديهم لا تجد إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم Adébíbáyé, ó wá ń wò wọ́n pé ẹ máa jẹun تفضل بسم الله تفضلوا إنما الله الكريم اليوم للمواجهين wọ́n ní àṣà lárúbáwá ni kò bíbà pé èèyàn tíyàn tíyàn rọ ọmọdé kékeré ní ọ̀dùn jẹun wọ́n fẹ́ẹ́ lè máa nu àlejò wọn lóúnjẹ ẹ jẹun yìí ẹ ìjẹ tó o. Ìjọ tí ó bẹ̀rẹ̀ fún wọn kọ́kọ̀rọ̀ bá owó yẹ. Ó gbé síwájú wọn tàpọ́nlé tàpọ́nlé tíyàwó tíyàwó rẹ̀ ní sáàbù lónà díje ní kú tí ń ga tó ń fomi sí. Ó wá ní kọ́wọ́ wọn àdàkà òrò ní jẹun ní jẹun ilẹ̀ ní. Àwọn àti ìlú àti jẹun lónìí ilẹ̀ ní. Náà ó ní fọlá mọ́ rà ẹ̀jìyà láàbẹ̀ lórí ilé ìnáfẹ́ra níwà lórí pé àwọn ọmọ náwó tó ń jẹ yìí oúnjẹ tó dáa báyìí la òkàlẹ̀ tó wà ní ilé ẹ̀jẹ̀ nàfẹ́ra mọ́ ń fura sí àwọn eléyìí ṣe yàn nàfẹ́ra mọ́ mo bá ti dé yàn aburú ní bẹ̀rẹ̀ wọn ti bẹ̀rẹ̀ sí ní máa ó ti bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀rù ìbẹ̀rù bójú ti mú pé yé ìjẹ́ sì sínú àkọlù wọlé ah, àwọn mọ̀láìkà tọ́jú ẹ̀ wọ́n rí i pé ìbẹ̀rù bójú ti mú látàn pé àwọn ò bá jẹun tó gbé kalẹ̀ ilẹ̀ torí pé inú àtà wọn tó bá ti lè gbóúnjẹ bá lè jò ó di dandan kó lóye ó tó ọ̀pọ̀ ọ̀pọ̀ ti jẹ tẹ́lẹ̀ ẹ̀kọ́ nù nwa wá torí ilẹ̀ ti gbàtà wọn gba ẹ lẹ̀ ọwọ́ àwọn ọgbọ̀n kan ọwọ́ àwọn ọgbọ̀n kan àwọn ti yóò wọn àìyó bó bá omi ọkọkọ mú ọ́fíìsì tẹ̀pẹ̀ dáhùn. oṣù nìyí bọ́ọ̀ bá wá òkè wá ẹja àbẹ́rẹ́ ti lórí ẹ̀hún ẹ̀dá kan ẹ̀jẹ̀ ìlú ọwọ́ àwọn wọn ọkàn yóò tún máa balẹ̀ ẹni tó bá tó wọlé wá bá mi jẹun yìí ẹni aláàjà ń wá àmọ́ àwọn ènìyàn ò ṣe bẹ́ẹ̀ fáwọn ọ̀dọ́ fi náà fi rí ìbẹ̀rù ló ti mú. ọmọ àdánwò. àwọn mọ̀lẹ́kà ní ìwọ Ibrahim ọ̀ọ́nì ọ̀ọ́nì ìjà ti pàdé ìtìlára mọ́ bẹ́ẹ̀rù. Iná iná òṣèlá ìlà ọmọdé lòó. Ìrántí Ọlọ́run wá tá a rán wa sí ìjọ ìtàwọn ọjọ́ lúùtù ní ṣe kò pamọ́ sí àwọn ọ̀ràn míì tí ń bẹ láyé lákòókò gbà náà àwọn ọ̀ràn tí ànábì Ibrahim ń gbà rẹ ọ̀ràn tòkì yìí wọ́n ń gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ wọ́n ń gbọ́ rú bàjẹ́ tí wọ́n ń ṣe nínú ọ̀ràn lúùtù náà. امرأته قائمة فضحكت فبشرناها بإسحاق فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب wọ́n ní nígbà tí anẹ́lì Ibrahim àtàwọn òjíṣẹ́ Ọlọ́run tó wà lọ́dọ̀ rẹ̀ yìí sọ̀rọ̀ ìyàwó rẹ̀ Tárà òun náà wà níbẹ̀ nígbà náà tóun náà ń wọlé tí ń gbómi tí ń gbé abọ́ tí wọ́n ti ń gbé omi múmu tí ń gbé kalẹ̀ tí ń gbé nǹkan èso síwájú wọn nígbà náà òun àwọn yìí jẹ́. ó ní bó ti gbọ́ bó ti gbọ́ wípé àwa ni òjíṣẹ́ ọlọ́run tá a fẹ́ lọ pa ìlú lútùrún fàbáyìká ó kàn bú ẹ̀rín pé a ah! ọwọ́ ti àwọn aláburú wọ̀nyí ọwọ́ ti àwọn olùbàdàn ló bá bú ẹ̀rín àwọn àtàkù tàṣì àtàkù àtàṣì ìtumọ̀ tó lélẹ̀ fún sábàbí yìí tó fa tó fa ìyàwó Ibrahim lẹ́nu ní wípé ìró òdòdó ló jẹ́ ìtìgbọ́ rẹ̀ láti gbọ́ wípé àwọn ìran tí wọ́n máa bọ́kùnrin sùn tí wọ́n èyí bóbìnrin sùn ọlọ́run tẹ́ pa wọ́n ni. wọ́n ní ìró òdùnnú ló jẹ́ létí sáàtù ó kàn ẹ̀rìn ni á ọlọ́run ṣeun á ọlọ́run ṣeun àwọn òbílẹ̀ lẹ́yìn. alukurani ni sọba ṣàríyá. àfẹ́ràn wípé fáàrù ti sọ̀rọ̀ bí lọ́la wípé inú rẹ̀ dùn sí ìdájọ́ ọlọ́run tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí àwọn adúlùtù àní òwò ìwọ náà sì kú orí àtúnpé inú rẹ dùn pé ọlọ́run fẹ́ fa àwọn òbílẹ̀ jẹun ajá sí pé inú rẹ ò dùn sí sọ́ńtẹ́ ló fi já sí pé tẹ́lẹ̀ kan bá ń ṣe abúlẹ̀gbẹ̀ wa ha gbogbo ọ̀nà kọ̀nà ní ẹja fi hàn pé àbá lọ́wọ́ sí i a kì í dákẹ́ a kì í wò sùn ọwọ́ adájọ́ àkókò kẹ̀mí tèmi à yóò kùn ọ̀hún jẹ́ tó bá dé. sára àtàpẹ́nu rẹ̀ dùn wípé àwọn òbílẹ̀jẹ́ ìwọ́n ká wọn kú lẹ̀ tó fi dùnú hàn olùwàlẹ́fà bàṣàmì náà. àbúrò náà ní òòrùn mọ́ pé wàá sì bímọ. wàá ti kí ni wàá bímọ. kódà ọmọ tó bí iṣẹ́ àkọ́dé ọmọ ẹgbẹ́. ومن وراء إسحاق يعقوب kódà lẹ́yìn ìgbà tó bá ní iṣẹ́ àtàtà iṣẹ́ àtàwọn tó ń bí ọmọ tí ọmọ yẹ yàkó. قالت يا ويلتى ألد وأنا عجوز وهذا بعدي شيخا إن هذا لشيء عجيب. الله قالت يا ليت يا ويلتى kẹ́lùmọ̀ yà àwọn ìyàtà ní ìgbà tí nǹkan nǹkan àyánú bá tẹ̀lẹ̀ sí èèyàn láàmú àwọn ìyá àwọn ìyàtà ah, yé ìtumọ̀ rẹ̀ ní lọ́dọ̀ tó wa yé àṣẹ àlìlù. àyùbọ̀ àdúgbò wàhálà máa lè dé mọ́. tí mo lè bímọ wàhálà àdúgbò mo ti darúgbó mo ti di arúgbó tí ò rí nǹkan éèlà rẹ̀ mọ́ tí ò tí nìkan oṣù rẹ̀ mọ́ lọ́dún gbọ́ọ́rọ́ bóyá lẹ́yìn bí ọgbọ̀n ọdún tí ò tí nìkan oṣù rẹ̀ mọ́. ẹ wàá dà báyìí ṣe ìhà ọkọ mi yìí náà káàdì ṣe ìhà sọ́ọ̀rọ̀ ṣe ìhà. kábàrù ismu kana sọ́ọ̀rọ̀ ṣe ìhà ọkọ mi náà ti darúgbó gbogbo ẹ̀ ní ti tẹ̀.

رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد قالوا أو ملائكة أتعجبين من أمر الله شنو كما شو لما منو صمم تقاري من أمر الله من قضاء الله إن طلعوا تقاري كني وانت لما ميه رحمة الله وبركاته عليكم أهل البيت. àánú ọlọ́run kó máa jẹ́ ti yín ìbùkún ọlọ́run kó máa jẹ́ ti yín nínú ilé yìí ẹ̀yin tẹ́ ẹ̀gbà fọlọ́run sọ ọlọ́run ti parí táàrí ọ̀ nígbà tí ṣe mà. iná ṣe àríyànjú ẹ̀yàwó mi ẹ̀yàn ó hamidun ọba ẹlẹ́yìn tí máa ń ṣe nǹkan tá a fi yìn ní gbogbo ìgbà ni mọ̀jídùn mọ̀mọ́dàdùn ẹni tá a máa gbé tóbi ní gbogbo ìgbà ni tí ó máa ṣe nǹkan ìyanu tẹ ha ah, ojúṣeré ha ah, ojúṣeré ha ah. ẹni tí ìyanu rẹ̀ ò lè tán láéláé lọ́lọ́run so ẹgbàá bẹ́ẹ̀ náà. فلما ذهب عن إبراهيم الروح وجاءته البشرى يجادلنا في قوم لوط. Ànábì Ibrahim pé nínú ìpayà ni ó wà táwọn mọ̀láìkà fi ń sọ pé ìwọ ìyàwó yìí ìwọ díẹ̀ òjíṣẹ́ ọlọ́run làwa tá rán la bó ṣe gbé òjíṣẹ́ ọlọ́run làwọn ata ara wa sí lúùtù gẹ́gẹ́ bá a ti sọ pé àwọn ànábì ọlọ́run ashfaku minalhab lewaladihi wọ́n máa ń láàánú àwọn èèyàn wọn lẹ́mìí ju bí bàbá ṣe máa láàánú wọn lọ. àánú mú Ibrahim ẹ lọ pa wọn run ẹ lọ pa wọn run orí èrò yìí ló wà tọ́kàn rẹ̀ ń bàjẹ́ kò sí sí ń bà á nínú tẹ́lifí pé hàn bóyá wọn ó sì yí padà tá a ti fún àwọn ànájọ lọ́hùn pé fún wọn ní bóyá wọn ó yí padà ẹ̀ bá ti jáwọ́ wọn nínú ẹgbẹ́ èsì bóyá wọn ó jáwọ́ ń bẹ́ẹ̀ bóyá wọn ó padà ṣe tọ́lọ́hùn bóyá wọn ó padà bẹ̀rù ọlọ́hùn orí ìrònú ìrònú àti àwọn òjẹ̀dùgbò ẹ̀rìn bóbìnrin ṣe rí nù tó bá ti rí tó tẹ́ lọ́rùn báyìí yóò gbogbo ní jẹ́ tẹ́sà rẹ̀ ti lọ ọkùnrin ló sì ń pèsè ní kíní ẹ̀ tẹ́sà àtẹ̀gbọ́ ẹ̀ àtìgbọ́ná ẹ̀wọ̀n àwọn èèyàn fáwọn máa tẹ̀lé máa tẹ̀lé méjì ó ní máa á ní ọ̀rọ̀ ìgbà tí ara Ibrahim balẹ̀ fún ìbẹ̀rù àwọn mọ̀láìkà yìí tọkàn rẹ̀ balẹ̀ tó ti pé kì náà mú fún un mọ́ jáàtì ayọ ni wọn mú wá fún òun tóun ó ní ni. mi lò ó. wá bẹ̀rẹ̀ sí wá bá wa kàríyànjiyàn ìjà ẹ mọ̀ wò àwọn ni Ibrahim bá sọ̀rọ̀ àmọ́ràn ní ìjà ń bá wa ọlọ́run ọba rẹ̀ ṣe àríyànjiyàn nípa àwọn lúù bí torí pé ẹni tí ẹni tí ń jẹ́ aṣojú ọba gbogbo bí kí n bá ti rí ọba ni aṣojú ọba ọba ni ẹni tí bàbá èèyàn bá ná síyàn ipò bàbá ni lásìkò tó wà mọ́jú rẹ̀ ẹni tọ́gbà rẹ̀ bá ná sí ọ lákòókò tó wà láwọn ọdún ìlú gẹ́gẹ́ fún ọ ọgbọ́dọ̀ mọ àtẹ́jì sí gẹ́gẹ́ bí ọ̀gá ẹni tá àáfàá rẹ bá rán sí ọ àáfàá rẹ nù lákòókò yẹn ọgbọ́dọ̀ máa fún ẹlẹ́ fún ní àpọ́nlé àti ọwọ́ rẹ gẹ́gẹ́ bí àáfàá rẹ torí pé ní pé ní lù wá ń bá wọ ọlọ́run nípa àjọ lùs dàbí bí ẹni wípé àwọn ọlọ́run bá gangan ló fèsì mi nípa mọ̀lẹ́kà ní bá sọ̀rọ̀ lónà lọ́hùn á nínú apá wọn olúwa wọn jẹ́ pé yóò pé iná ìbúra. iná ìbúra mi ìmọ̀lẹ́nà ní ìwọ̀n àwọn ọmọ Ibrahim jẹ́ ní sùúrù pọ̀ kì í tètè bínú ẹnìkan tí ìbínú rárá ni sábà lo halimu fún yàn ẹni tí ìbínú ni gbogbo bí ó ṣe dààmú àná Ibrahim tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún nìkan ló ti sọ̀rọ̀ burúkú sí wọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún nìkan ló ti sẹ́pẹ̀ fún wọn ẹ̀ àbí ẹ lọ lè wo gbogbo ta rẹ̀ kò sí ló ti sẹ́pẹ̀ kò sí ló ti sọ̀rọ̀ líle ẹ̀sìn gba tọ́lọ́run ní fọ́nà sànù ní ẹ̀sìn gba tọ́lọ́run gbogbo ní ẹ̀sìn yìí wọn ò lé mú wọn ò lápá wọn ò lótí wọn ò lé gún wọn ò lé gbọ́ wọn ò lé sí láǹfààní kankan ẹ̀yà àálù ọ́ àápá ọ́ àṣìgbà àṣà ọlọ́mọba mi ń bẹ pẹ̀lú mi ọlọ́mọba mi ń bẹ pẹ̀lú mi yóò sọ mi yóò là mí lọ́wọ́ níyì gbogbo gbólóhùn tó ń sọ nítorí pé halimu ni ẹni tí ìbínú àmọ́rún bẹ̀. àwa òmù ni àwa òmù ẹni tí mo kó yàn mọ́ra. mùní ìbùn ẹni tí kì í tètè máa tẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ni kì í tètè máa fọ́rọ̀ rẹ̀ mọ́ lọ́run ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí níbi lára mẹ́rin ìrora yìí ó ní ló fà á tó fi ń bẹ̀rẹ̀ sí ha tó máa fi ń ká àwọn ọ̀dọ́ lùtù òun náà mọ̀ pé sáà lùtù ṣe ìbàjẹ́ lágbàá kọkùnrin ó máa kọkùnrin sùn kí wọ́n sọ pé kò sí tó kan àwọn pẹ̀lú obìnrin ẹ̀dá kan kí ló fi dọ̀tí bẹ́ẹ̀ náà. يا لعلي وعد عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود يا إبراهيم ọlọ́run wa sọ ọ́ ní sọ wípé àwọn mọ̀lẹ́kà ni wípé wọ́n ní kọ́ lulẹ̀ kan nísìn fún wọn sọ pé kọlu ọlọ́run pé kọlu ó ní yá Ibrahim bí ẹni kọ́lọ̀ ń pè é dàbẹ́ pé ìwọ Ibrahim láàrin àná pa ọ̀rọ̀ yẹn sí mẹ́nu kó lórí ọ̀rọ̀ wọn. ìlànà ọ̀sẹ̀ náà lọ́rọ̀ dé. àti ọlọ́run ọba rẹ ti dé ó ti wọn. wọ́n ń lọ́wọ́ àbí nínú àlọ́ àwọn ọ̀rọ̀ yóò máa ìyá yìí yóò jẹ wọn kò sẹ́ni tó lè gbà wọ́n lẹ̀ nínú ẹ̀ géèrè mọ̀dù ọba àdúgbò ò lè là wọ́n alágbára kan ò lè là wọ́n nínú ìyá yìí sẹ́wọ̀n fi ní olùwà tó fi ní ná wọ́n lè kú áàlì áàlì ilé kọ̀ọ̀dì yáàtì àwọn ọlọ́run afẹ́fà ìlú yìí mú ìkú ló pé pàlú yẹn rún tòbí ló pé àárẹ̀ lọ bá ti pa wọ́n nu ni ló fi lò ó torí pé kí náà fún ẹni ẹ̀gbin ni wọ́n kò kí ẹ̀dá ni wọ́n. wọ́n nígbà tí anábì Ibrahim gbọ́gbọ́rọ̀ yìí wọ́n á sọ pé àtàlùkù náà kọ́ríyàtà ń fi yà tàlá fún ni. kúrò náà ìlú tẹ̀sọ̀ yìí ìlú tó jáde pé àwọn tí ń jẹ́ olùsí ń bẹ̀ wọ́n ń tó bíi ọgọ́rùn-ún mẹ́ta. àkọọ́lùlà wọ́n ní tó bá débẹ̀ sọ́wọ́tọ́gbọ́n mẹ́ta àmúpa wọn. kọ́ọ̀lá àpàtà àlùkù náà kọ́ríyàtà síríà ní àtàwọn mi olùwà àwọn ọmọ fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yóò wá mùmìnì kan ọlọ́run ti máa rẹ̀ ọlọ́run dín ní a máa rẹ̀ mọ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọ̀pọ̀ bóyá ní nàìjíríà wa lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá èyí tẹ̀lé lọ́wọ́ tó lọ́wọ́ tutù rẹ̀ máa la àmọ́. anábì ibrahim pé ìlú tẹ̀lọ̀ yìí ṣé tí olùgbàgbọ́ ọ̀bẹ bá tó bí ọgọ́rùn-ún méjì ẹ̀ ti máa ń wọ̀n ní rárá. àwọn tá a lò kún náà kọ́ lẹ́yìn náà ṣe yá àgbà òun náà mú mi náà tó bá tó ogójì ńkọ́ pé àtẹ̀ rárá àárín àwọn tó tẹ̀lé lójú tó ń ṣe tọ́lọ́ bí ọ̀gbọ́n ọ̀gbọ́n kọ́ ọ̀gbọ́n yẹn rárá ó wá ń kà á bọ̀ bẹ́ẹ̀ ń kà á bọ̀ bẹ́ẹ̀ ń kà á bọ̀ bẹ́ẹ̀ tó fi dórí márùn-ún ìwà tó dórí márùn-ún wọ́n ti wáyé márùn-ún kọ́ wọ́n ní tí a bá rí tó mú mi ní tó bá tó márùn-ún nínú ìlú yẹn kà nípa márùn-ún kọ́ọ̀lá wọ́n ní wọ Ibrahim ààrá ìtukùn ní káyà sí arúgbó mùsùlùmí wáyé mú àtàlẹ́kùn náà náà wọ́n ní lápòlù márùn-ún kan lọ́wọ́ pé ẹ̀yin tẹ́ ẹ lọ yìí tó ṣe pé wòmí nígbà máa gbẹ ńlẹ̀ ṣé ẹ pàdé náà nù. wọ́n ní rárá ojú wòmí nígbà máa gbẹ nínú ìlú yẹn àwọn nípa àlẹ́ rẹ̀ pé ìnà fi ya lúùfàn ńlọ bí bọ́lọ̀ tó bá dé ìnà fi ya lúùfàn kọ́ọ̀lù náà ádám bí mo fi ya lànà ń jìyà náà wà láwù ìlàmùrà àti gbogbo rárá tó ń wí a ò ní pa àwọn mùmí ní ìbẹ̀rún. ọ̀dà náà tó ẹ́ mùmí ní kan ṣoṣo náà àníbi ẹni tó ẹ́ mùmí ní kan a ò ní pa wọn a ò ní pa mùmí ní ìbẹ̀rún ló wá ní ah, Ibrahim ló wá ní ìnà sí ìyá ló bẹ́ẹ̀ náà lọ́wọ́ ní bẹ́ẹ̀ ni nánú alágbèmọ́ sí yá àmọ́ yẹjú àwọn tí lànújì yánà àwọn òǹdànù àwọ̀là lúùtù àti àwọn tó bá gbà á gbọ́ ìlàmọ̀ra àtàwò àyàfi ìyàwó rẹ̀ nìkan àyàfi táyé ìyàwó rẹ̀ nìkan. nígbà tó bá wọn sọ fún ànábì náà lórí ẹni sì olúwa ní àálà ọ àtàwọn aráalé rẹ̀ kò ṣe ètò náà. kò ẹ̀dẹ́sẹ̀ ní kankan nínú wọn. àmọ́ níbi ó fi ẹ̀sẹ̀sẹ̀ sí àti ìyàwó rẹ̀ nìkan ó túmọ̀ sí pé ìyàwó olùkọ́ olórí burúkú ayé látọ̀dọ̀ lọ́ni ó ti hàn ni ó sì o ẹni ẹ̀pá mu ni nàánà sì ti sọ وَلَمَّا جاءت رسلنا نوح سيء بهم وضاق بهم زرعا وضاق بهم زرعا وقال هذا يوم عظيم ولما جاءت رسلنا لوطا nígbà táwọn ẹ̀ka kó ránú Ibrahim tán tí wọ́n tí a lè. ní akínníkù ọ̀dọ́ kọ́mí ń dẹ̀wà. ó nínú rẹ̀ bàjẹ́ sí wọn. inú rẹ̀ ṣe kí ni inú rẹ̀ bàjẹ́ sí àbíyàn inú rẹ̀ bàjẹ́ sí wọn fún àìkú lè fún wa dé. kìí ṣe pé dídé wọn ló bàá nínú jẹ́ kìí ṣe ní tó fi ṣẹ́ lálejò tí ò ní ló bàá nínú jẹ́ kìí ṣe ìtàyè ní tó ìwà lálejò kí ló bàá nínú jẹ́ ni pé káì àwọn èèyàn burúkú yìí wọ́n dojú tì mí àwọn èèyàn mi yóò dojú tì mí Allah wọn ó yẹ̀yẹ́ mi wà bá kàbí ní zed and ha wọn nínú rẹ̀ gbàdé gidigidi nígbà wípé. Wọ́pọ̀ làhádá yóò àbí. Ọjọ́ burúkú lọ́jọ́ òní. Ọjọ́ burúkú lọ́jọ́ òní. Ọjọ́ òní yìí sọjọ́ orí pàápàá. Bó ṣe ní wọn. نعم وجاءهم قوم يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي ما أظهر لكم هن أظهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رسول أليس منكم رجل رشيد نعم Ànábì Núhù wọ́n mi. وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات wọ́n lẹ́nu ọ̀nà lànàbí lùdù lọ pàdé wọn tó jẹ́ kí wọ́n wọlé torí pé kò fẹ́ fún wọn ní fèsì kò fẹ́ gbà wọn lálejò torí aburú tí ó kàn látara wọn torí pé wọ́n mọ̀ pé àwọn aráàlú àwọn yóò bá wọn ṣe ìbàjẹ́ wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ah, ìlú yìí kò dáa ìlú yìí ṣèlú àlejò ìlú yóò gbàlejò ìlú dọ̀tínì òun ò fẹ́ẹ́ rí ìlú táwọn èèyàn rẹ̀ ya ọ níbàjẹ́ tó ìlú mi yìí tó o ní àkókò ọlọ́run ní sẹ́kẹ́ sùn níbi ẹ máa lọ torí pọ́wọ́ alẹ́ náà ti wọlé. náà ó ní bọ̀já àhúkọ́ òun yòrà hàn lórí bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí lẹ́nu ọ̀nà tíyàwó rẹ̀ ti rí àwọn àlejò lẹ́nu ọ̀nà ó sọ pé no how no how lúùtù ó gbà wọn lálejò náà ni wọn ló ti bọ́ síta ó ti bọ́ sóde àwọn kan ló bọ́ sóde ni àwọn kan ló ní mẹ́tọ́ọ̀dù tí máa fi pe àwọn èèyàn láti jẹ́ kí wọ́n mọ̀ pé àlejò ti bọ́kọ̀ àmọ́ nínú rìwáyà wọ́n ní ó jáde ta ó bẹ̀rẹ̀ pẹ̀lú jáde ló bá lọ bá wọn gbé tọ̀ ọkọ̀ mi ti lálejò àwọn tó ti rí yẹn ẹ ẹ ẹ sẹ́ẹ̀rí wọn ni wọ́n yá ìdíkò pé a yóò ra òun náà yìí báwọn èèyàn ṣe gbọ́bà yìí náà rẹ̀ sí ní ọlọ́pàá ọlọ́run wọn ṣe alẹ́ rẹ̀ lọ́tí ẹni tí ìdọ̀tí bá ti mọ́lá wọn ni wọ́n ti wọ́n ń sáré bí ìgbà tí èèyàn bá ń sáré lọ bí omi ẹni tó ń gbẹ tí ń gbẹ táwọn lómi wà ń bẹ̀ wọn so táwọn àwọn àjẹjọ máa sáré tó tọ̀ bóyá èmi lè kọ́kọ́ débẹ̀ kí wọ́n bá mú mi tán wọn ni yóò ra ọmọ náà yìí wọ́n ń sáré lọ ومن قبل كانوا يعملون السيئات. ó sì tó dòní náà ti ń ṣiṣẹ́ ẹbú náà ti ń ṣiṣẹ́ ìbàjẹ́ bọ̀. قال mi قوم هؤلاء بناتي هن أطهر لكم. ànábì lùtù bó ṣe rí wọn tí wọ́n dé ó lẹ́yìn èèyàn mi áhùlá ìbànátì ẹ̀wọ̀n wo áhùlá ìbànátì ọmọ mélòó ni lùtù bí tó lè kárí àwọn aráàlú rẹ̀ ẹ̀yìn èèyàn ní ọmọ ní rèé àwọn àfáà ní iṣẹ́ rìbá àti níbẹ̀ ni pé gbogbo àwọn obìnrin ni àwọn ọmọ mi ti ń bẹ nínú torí pé gbogbo ànẹ́tì ti ń bẹ nínú ìlú kan bàbá ní jẹ́ níbẹ̀ fún gbogbo ọmọ ìyá rẹ̀ gbogbo mítàlì bá gbogbo mítàlì bá pọ̀ sí láyé yóò máa jẹ́ bàbá fún àwùjọ yìí eléyìí ló fà á tí ànẹ́gbà Muhammad sọlọ́lá àlùfẹ́là ìyàwó ànẹ́bì ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti fẹ́ torí pé mi torí pé bàbá wa ni ọmọ òtúkọ̀rọ̀ fẹ́ ìyàwó bàbá rẹ̀. so ànẹ́bì lútù ó ní àrùn lá ìbàdàn àti gbogbo àwọn ọmọ mi àwọn ọmọbìnrin mi ló kùn lù lọ rẹpẹtẹ ọ̀nà ẹni pé àwọn ọmọ mi yẹn kí ló dé. wọ́n fi dà wọ́n fi dá fún yín kó tẹ́pọ̀ wọn máa lọ lè súnmọ́ ju iṣẹ́ ṣe yìí lọ. Pàtàkùn náà wà á tó ní bí lọ́rùn bí. ẹ bẹ̀rù ọlọ́run ẹ mọ̀ dojú tì mí lójú àwọn àlejò yìí. Àlẹ́ ìsàmì ń bọ̀ wọ́n lọ́wọ́ sí i. Kò tẹ́ ẹ̀ tó dọ̀gbọ́n kankan, kò tẹ́ ẹ̀ tó nílà tí mo dùn kìtì mi ẹ̀rọ yẹyẹ mi wọ́n ní àyẹ̀lẹ́bí lóòtù. ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àyẹ̀lẹ́bí máa dára sí ìṣẹ̀lẹ̀ àtìkà mi àti òwúwa ìṣẹ̀lẹ̀ àtàlámù máa lóòtù alẹ́ ìṣẹ̀lẹ̀ àtọ̀wọ̀sẹ̀lẹ̀ wọ́n lò nìkan dondo lórí ra rẹ̀ òun nìkan dondo nínú ìdílé rẹ̀ nínú ẹbí rẹ̀ òun nìkan àwọn yòókù tí wọ́n ń gbà tí wọ́n ń tẹ̀lé ọ̀lẹ́ ń tẹ̀lé àbálà wọn náà bí ẹnì kọ̀ọ̀kan lágbolé kan bí ẹnì kọ̀ọ̀kan lágbolé kan tí wọn ò tó méjì wọn ò tó mẹ́ta nínú ilé kan tí wọ́n ń tẹ̀lé àlébìlú tó wájá sí pé àlébìlú tó ríra rẹ̀ ní ọ̀lẹ́ tí ò lè láti kankan. àlébìlú tó ríra rẹ̀ ní ọ̀lẹ́ tó ń tó lẹ́rẹ̀ẹ́ lóṣooṣù lóṣooṣù lọ́wọ́ bá dé sàn táwọn ìyáwó tó ní ní ṣèyí dín àlẹ́ tuntun gbogbo ẹ̀ ha ìbájú tó mo lágbára lónìí ni ha kí n ní agbára kan kí n fagbára kí n fẹ̀yìntì alágbára kan lónìí kí n bá mọ̀ fojú ní rírẹ̀ rẹ̀ rẹ̀ o. àlẹ́ mi mọ̀ sàlùlà lọ́sẹ̀ làwọn ọmọ tó ní àṣé ànábì lùtù rí ẹni fẹ̀yìntì àbá ànábì lùtù bí òsì lẹ́bí tí ò níran tí ò lẹ́nì kankan tí ó gbà bẹ́ẹ̀ àmúṣe ní àmúrẹ́ni ولو أن لي بكم قوة أو آوي إلى ركن قال لو أن لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد nígbà tó ṣe ohun tó túbọ̀ ń sọ̀rọ̀ kúkú tán àwọn ọmọ mi rèé ẹni máa fẹ́ wọn wọn sì í dáa wọ́n fi mọ́ fún yín ju kí wọ́n pé ara yín lẹ́wọ̀n bá sùn lọ. èsì tí wọ́n fún ànẹ́bí ìlú tó ń gbé ní. ọ̀rọ̀ ọ̀gbọ́n àdìsọ́mọ́ lọ́wọ́ bí bàrà bí kàmínà àtọ̀. mi ni arabe a ní bùkátà tí ọmọbìnrin kankan di àwọn bùkátà wọn a ẹ máa wò lọ sí. ọmọ nígbà tó wájà rẹ obìnrin yẹn ni wọ́n ti máa máa rí ìdúná lọ́rẹ́ wọn kó ta a. àwọn àlejò tí ń bẹ lọ́dọ̀ rẹ ní ọjọ́ tí wọ́n bọ́ta náà. Ànábì lúdù ó wókè ó wọlé ó wọ̀ tó ń sí kò rẹ́ nìkan pẹ̀lú rẹ̀. Ha! Ìbá tí ìfi bá ń jà ìbá bá ń jà ẹ̀rẹ̀ náà ìbá fún mi ilé rẹ̀ rẹ̀. àní bàbá mọ́mọ́ sọ́lá ìsìlámù wọ́n ní aláàbùsọ̀lọ́ àyè alàlóò ha ìdí ọlọ́run fún ọba àti ìlú làkọ̀dí káàrẹ̀ yá òye ìlà arúgbó ní ìṣẹ̀lẹ̀ ìdù òun ló gbára lé ọlọ́run tó lágbára jùlọ òun ló fi ní òun ló gbára lé ọlọ́run tó lágbára jùlọ ìgbára lé ọlọ́run rẹ̀ ó sì tó ó sì bèrè torí pé náà lọ́hùn wọ́n ní bí wọ́n ṣe ń lọ àwọn òṣìṣẹ́ náà ní kọ́ọ̀lù yá lọ́wọ́ yá lọ́tọ̀ iná lọ́tọ̀ rọ́bì náà yìí ẹsẹ̀ lọ́wọ́ ilẹ̀ yìí فأسمن أهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأته إنه مصرها ما أصابهم إن موعد الصبح عليك الصبح قريب عليك الصبح قريب. àwọn mọ̀láìkà ti rí di ẹ̀mí ànábì lóòtù pé ó ti wà nínú ìbànújẹ́ tó lágbára tó lé gáyà ó ti wà nínú ìdójútì tó lágbára ó wá ń sọ lẹ́mi rẹ̀ àwọn mọ̀lẹ́kà náà wọ́n ti wá bá sọ́dọ̀ pé ìyàlú. ọ̀run ìyàlú tó iná ọ̀tún rọ́bìnà ẹ̀yìn ẹ̀sìnlọ ilẹ̀ yìí. wọ́n ní wọ́n kàdìdẹ ní ìwọ̀n lù fi wọ́n lẹ̀ lànà ẹ̀sìnlọ ilẹ̀ yìí. àbúrò wọn kankan ìjójú ti sáré ṣe fún ọ kò lè tẹ̀lé tọ́lá ẹ̀ ìwọ́n kọ́ ìwọ́n kọ́ gbogbo wọn bá fọ́ lójú bí gbogbo wọn ti fọ́ dúró àyè anaja anaja báwo la ti là báwo la ti bọ́ fìtínà wọn dé o fìtínà wọn dé o aláwọn ti dé o bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan sẹ́yìn ẹni tí ó jáde kòtò ẹni tí ó ṣubú lulẹ̀ ní bí gbogbo wọn ṣe ọlọ àwọn mọ̀lẹ́kà wọn ni ìyá lóòtù nínú rọ́ṣọlọ́rọ́ láàrin yẹn ti lóore فأحري من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك والوالي فأحري بآلك نفس من الليل tó bá ti jọ wóò kó àwọn èèyàn bẹ́ẹ̀ bá tí wọ́n ń lọ ẹnì kankan nínú yóò gbọdọ̀ tó gbẹ̀yìn wò mọ́ ẹnì kankan nínú yóò gbọdọ̀ tó ní kò gbọdọ̀ sí dúwó ẹ̀yìn torí pé yìí sí dúwó ẹ̀yìn ní káàánú ohun tí ó mọ̀ tẹ̀lé sí wọn gbogbo ẹni tí ó bá tó bá sí dúwó ẹ̀yìn ẹ̀ẹ́dì pé yóò padà tètè ní yóò padà káàánú pé yé àtẹwò rẹ̀ ẹ̀ àwọn ẹbí yóò rántí ẹbí yóò rántí ọ̀rẹ́ yóò rántí ilé ìyá yóò rántí ilé bàbá lọ́sí wá pọ̀ sílẹ̀ ní wà láàyè tẹ́sí tún mí. ẹnìkan nínú yóò gbọ́dọ̀ wẹ̀ ìlànà ìyàwó rẹ̀ nìkan ló wẹ̀. èyí ó gbé ẹ̀. torí pálájọ ṣe ni wọ́n ẹ gbọ́ gbogbo ìgbà tí àníbi lùtù ti ń ṣe wáàtí òun kẹ́yìn sọ́kọ́ títí ẹ̀ ó kọjú sí wọn ni. so alájọṣe pẹ̀lú alájọṣe rẹ̀ ni alájọṣe náà pẹ̀lú rẹ̀ àmọ́ kò ṣe é yàálẹ̀ lútù ò lè yàálẹ̀ pé mọ́tẹ̀lé ara wọn ni ọ́ ẹ rárá jọmọ lọ tó yẹ yóò lọ mọ ọgbà ọ ìwọ dára rẹ làwọn kó mọ lọ láyé kú máa ọba Nàám. Ìnáwó bímọ náà àkọ́bọ̀. Ọmọ ti tẹ́kọ́ ẹ̀ bàtà yẹ̀ pé ìnáwó mùsíbù á máa sọ́bà mú ìnáwó dọ̀mí ìṣà. Dájúdájú máa sọ́bà mú mùsíbù á. Ìtọ́ ṣẹlẹ̀ táwọn èèyàn yẹn yóò ṣẹlẹ̀ tó náà. Nàám. Ìnáwó ìlànà mọ̀ọ́sọ̀rẹ́. Ìnáwó ìlànà mọ̀ọ́sọ̀rẹ́ iná mọ̀ẹ́dáhùn sọ̀rọ̀ àkókò tí ìyá ọlọ́run bá rẹ̀ ó sọ̀kalẹ̀ sí wọn ọwọ́ àṣùbà rẹ̀ ha anábìrin tún ní ha àṣùbà lọ́n lọ́n. anábìrin tún wò pé ọjọ́ ti pẹ́ mọ́jọ́ ó pẹ́ tó bá àwọn ọmọ ìwé àwọn yìí ani alẹ́ sàtọ́ bọ̀ bọ̀ bá wí yé ìgbà wo la sọ́ yìí tó hm? ìgbà wo la sọ́ yìí tó tó lè bọ́

منظور bí àdúgbò ìlú ṣe jáde pẹ̀lú ìwọ̀nba àwọn tí wọ́n gbà á gbọ́ pẹ̀lú ìwọ̀nba àwọn tí wọ́n gbọ́ tiẹ̀ pẹ̀lú ìwọ̀nba àwọn tí wọ́n bá wọn ṣe bàjẹ́ yìí oni ja'alna aliya asafila ìran ìyá mi ìlọ́lọ́run tún gbé yọ sí àwọn lúùtù sẹ́wọ̀n pé igbe lajá mọ́ àwọn samun àbí àwọn ọ̀ràn údù àwọn onáṣẹ́ àtúnwọ̀n náà wọ́n yàgò igbe náà ní lajá mọ́ atẹ́gùn ríhùn làáfin atẹ́gùn la fẹ́ lu àwọn àwọn ọ̀ràn náà omi la gbé àwọn lọ àwọn ìran ti lúùtù yìí wọ́n ní màláìka Jibrilu alayhi salatu wa salam ìtàlá al-bilad min òun kàn sí bí ìgbà tí nígbà tí ìyàrá gbé àga yìí ayélujára ìyàrá gbé tébù yìí bẹ́ẹ̀ ló ti gbé ìlú yẹn ó sì tìdítìdí wọn ló wá gbé lọ sí sánmà wọn wá gbé lọ sí sánmà wọn ní ibi tó gbé dé ní sánmà àkùkọ ìlú yẹn ti ń kọ àwọn ará sánmà ń gbọ́ àwọn ajá ìlú yẹn ti ń gbọ́ àwọn ará sánmà ń gbọ́ níbẹ̀ ló ti wá di ìlú ilẹ̀ ìnàlélá.

ẹ̀ẹ̀mọ ìdíyà amọ̀lùlù àlùlọ́wọ́ sí ni gbogbo ẹni tí wọ́n ń tí ń ṣe irú ìwà yẹn tí wúrú wà yẹn ní kí wà yìí ní kí ọ ó ní náà ló ló sọ pé ọkùnrin náà sùn ẹ nǹkan wọn yìí. nínú ṣẹ̀ríà Islam ẹni tó bá ṣe lòwàd a ní ìrìnà méjì lòwàd lòwàd ni kọkùnrin máa bọ́kùnrin sùn ìsìháàkù ni kóbìnrin máa bóbìnrin sùn kóbìnrin máa bára wọn sùn láńpẹ́ ní ìsìháàkù lòwàd kóbìnrin bọ́kùnrin sùn ní jẹ́rẹ́ ìran kẹta ni ìsìyá mẹ́lẹ̀ mọ́ ọmọ orúkọ náà pé kí èèyàn máa bá dábà sùn àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí ń pa nẹ́nẹ́ta pamọ́ ọ̀kùn lè bá yá wẹ̀lùmọ̀kùrù là ànábì nínú ọ̀ràn nínú ìṣẹ̀lẹ̀ ànábì ànábì ni iṣẹ́ ẹ̀ ṣe ní pé tẹ́ bá gbá wọn báyìí ṣe àpò ní ìdìnnà kí nẹ́nẹ́ta ti fún ní ìdìnnà ẹ̀sẹ̀ búlálà fún onídìnnà tí ò tí ì dadélébọ̀ èyí tó ti dadélébọ̀ ẹlẹ́kùn mọ́pá wọ́n wá ní alifáìlà wà lọ́mọ fúru la ẹ àwọn méjèèjì ẹ pa wọ́n ni ẹni tí ṣẹlẹ̀ wá ó sọ fún nínú bọ́kùnrin sùn ó pa ni ó sọ fún nínú bọ́kùnrin sùn ó pa ni èèyàn tí ń lọ rèé bá dábàá fún ẹ pa ẹ̀ nítorí ọmọ ẹ̀ tó padà bà kẹ́lẹ́ bá wọn pé ní nǹkan tó dọ̀tí gbà ní ìwà yẹn olúwa ní bí a ti dojú ìlú yẹn dé atúnwárọ̀ òjò òkúta náà atúnwá ọ̀rọ̀ atúnrọ̀ lé wọn lórí mustapha oko yìí òkúta kọ̀ọ̀kan mustapha wọ́ta ní darabẹ̀ wọ́n ti fàmì sí wọ́n ti kọ orúkọ ẹnì kọ̀ọ̀kan wọ́n sí. Allahu Akbar àdáṣe iye tó ẹni tí ó là pẹ̀lú lùt olúwa ti mọ̀ ọ́ àwọn tí ó bá ìparun yìí lọ olúwa ti fi orúkọ wọn sórí òkúta kọ̀ọ̀kan òkúta òtàtẹ́ ẹni tó rúkọ rẹ̀ ń bẹ lára náà ni ó bá bí tí ń bá wọn báyìí náà ń gan wọn ó sùn kalẹ̀ ní wọn ó sèké ní wọn ó jóná kalẹ̀ lóòrò ní ìjọba bá ni. wà á máa yíya iná gbọ́ ní ìlànà ìlànà yìí. wà á máa yíya àṣé ìtàn in tó ṣẹlẹ̀ sí ìjọ lútù yìí máa yíyà ìyà tó jẹ ẹ̀wọ̀n lútù yìí tó jẹ àwọn ẹ̀ràn lútù yìí lẹ́sàbíbá ìdìmẹ̀lọ́lìmí kò jìnnà kò strẹ́ǹdì sí àwọn kèfèrí kùrẹ́sì náà torí pé wọ́n ń jẹ́ kó yíwa pé ìlú tí àwọn lútù wà ìlú tiwọn náà ó jìnnà sí erékùsù lè lárúbáwá àwọn fresh wọn mọ lọ lè rajà wọn mọ sẹ́yìn àjò lọ gbogbo àdúgbò bẹ̀ yẹn gbogbo àdúgbò wọn yẹn omi ti ń bẹ nínú ìlú yẹn ẹran ò lè débẹ̀ kó tẹ̀lé bọ́ kó mu torí pé omi omi ìbínú ni ó ti di odò ìbínú so gbogbo wọn ẹnu pé wọn ò rí ibi tí wọn ó gbà kọjá wọn ó gbàgbẹ́ kọjá olúwa ní wà máa híyá mínà zọ́ọ̀lì nínú ìbàdí ìtàn tá à ń pa fún ọ yóò ṣéèjì fún ọba lábàbà rẹ ìtàn tá à ń pa yìí tá a lọ ṣẹlẹ̀ sáà lùtù yìí kì í sin tó jẹ́ àjòjì sí etí àwọn àwọn kùrẹ́ẹ̀sì àwọn mùsùlùmí nàám. Bẹ́ẹ̀ni, ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ وبلغ رسول الكريم ما شاء الله لا قوة إلا بالله ibi tí ọ̀rọ̀ lùtù dé lẹ́nu tó parí sílẹ̀ náà nù ajá sí ni pé ká kọ́ ìtàn ká ìtàn tá a gbọ́ yìí ọgbọ́n náà fẹ́ ká mú níbẹ̀ káwọn náà ò gbé kó gbé àdékò gbọ́sọ̀ wa náà àmọ́ àmọ́ àdálẹ̀ ó ṣe الله عليه وسلم مسجد عليه الصلاة والسلام سبحانه وتعالى السلام عليكم ورحمة الله وبركاته